إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك الله الله سبحانه وتعالى الله باتي ويوندا oṣù Ramadan fún ẹnìkọ̀ọ̀kan wa láti jẹ àǹfààní ìlékún ní ìsìn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìmọ̀gbàwẹ́ inú oṣù yìí àti ìmọ̀dìde ní àwọn òru inú oṣù alágbàríkà yìí àti ìmọ̀ ka nínú oṣù alágbàríkà tí Ọlọ́run Allah subhanahu tó pánlé pẹ̀lú sísọ alkùnránù kalẹ̀ nínú ẹ̀ ṣahùrù ramadan alladhi unzila fihi alkùnrán hudan linnas وبينات من الهدى والفرقان ọlọ́run Allah subhanahu wa ta'ala ó jí kúrò wípé oṣù Ramadan òun náà ni oṣù tí òun Al-Qur'an Al-Karim so oṣù yìí oṣù tí a mọ́ ń pọ̀ ní kíkí alkùránù ni ju bí a ṣe ń ké tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ torí kò sígbà kan tí musulmi wọ́n yí alkùránù ní yóò dì adúpẹ́ fún ọlọ́run lórí ilé ìbáyìí I was informed uh, a couple of minutes ago that I should be uh, the lecture that I should be trying to introduce English language in the body of lecture. So I beg your pardon that I was not really informed before getting there that the lecture shall be delivered in English language. Uh, so inshallah, whenever I, I find it comfortable, I will be trying to express myself in English language because I know quite all right that I'm in the gathering of students. Ah, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá lọ, so inshallah karim, eléyìí tí ó pọ̀jù nínú ìbánisọ̀rọ̀ wa òun náà ni ní òde abínibí wa èdè Yorùbá. Ṣùgbọ́n ní ìbámu sí information tí ó ń dé ọ̀dọ̀ mi ní àìpẹ́ yìí wípé ó wà nínú wá bíbáyìí àwọn tí wọn ò fi ń ṣe lédè Yorùbá ṣùgbọ́n mo bìlé pé bọ́yá àwọn náà ti máa gbọ́ Yorùbá wọ́n kà lè tí sí ìgbọ́ dáadáa so so mo tẹ̀ ń fura sí Yorùbá tẹ̀yìn gẹ́ǹsì mẹ́sìn bá òfúra sí Yorùbá yìí náà ti mẹ́sí bá mi sọ dálẹ́tì ah, yẹn gẹ́gẹ́ pẹ́ gbọ́ Yorùbá bẹ̀ sí dálẹ́tì yẹn so alhamdulillah ẹgbọ́ Yorùbá dáadáa náà ẹgbọ́ kan mo kan suspect dialect yìí pé ẹ́dàbí kí ẹ̀ kí ń ṣe Yorùbá gẹ́gẹ́ rí Yorùbá ní aláàkọ́ náà inshallah karim lẹ́yìn tí a ti dúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí láti máa dúpẹ́ fún òun tó dẹ̀ ṣe nínú àwọn ìjọsìn eléyìí tí ó tóbi eléyìí tí a máa ti síwájú lọ sọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ìmọ̀ dúpẹ́ adúpẹ́ fún ọlọ́run báyìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ọlọ́run Allah subhanahu wa ta'ala kọ́ àti ìlànà tí a bá lọ́dọ̀ anábi sallallahu alaihi wa alihi wa sallam ipé tí anábi bá fẹ́ bẹ̀rẹ̀ bá ní sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn anábi máa ń ti síwájú ìdá ọpẹ́ fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala àti ìyìn ọlọ́ọ̀bá gẹ́gẹ́ bó ṣe tọ́ sí lẹ́yìn wa sallam àti àwọn ará ilé ànábí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama ajẹ́rì pẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ òdòdó nínú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ Allah eléyìí tó wá bí ń burú jùlọ nínú alámàrí òun náà làwọn àdádálẹ̀ àwọn tuntun táwọn yẹn gbé wọnú ẹ̀sìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala dájúdájú àwọn tuntun tuntun yìí òun pè ní àdádálẹ̀ dájúdájú àdádálẹ̀ anù ní gbogbo anù inú náà ni ó ń gbéyàn lọ kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ọsọ ìkọ̀kan kúrò a kí a wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu lẹ́yẹ̀ ní àdáyẹnrí àti ní ìṣẹ̀sà àkí àwọn asíwájú wa tí wọ́n jẹ́ asíwájú fún wa nínú ẹ̀sìn yìí fíjẹ́ sí pé àbá wọn ni asíwájú dáadáa ni kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tí ó ṣe wọ́n lásíwájú tàà sí ń bá wọn níwájú yìí kọlọ̀ọ̀bà kí ó mọ́ ṣe wọ́n ní èrò ẹ̀yìn ibi àwọn dáadáa báyìí náà ni kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó ti mọ́ fi wọ́n sàsíwájú ni àwọn Imam àgbà chief imam inú ọgbà yìí Kwara State College of, uh, College of Health College of Health tàbí Health Technology Ọ̀fà so wọ́n láwọn ní Imam àgbà chief imam nínú ọgbà yìí àwọn ni ma'ilam bikirullah olú olúwé kí ọlọ́bàá Allah subhanahu wa ta'ala kí ó bá wa sẹ́yìn kú lórí dáadáa àmì ṣẹ̀ṣẹ̀ ń láǹfààní àti mọ̀yínà ni so tí mo ti ń rò pé bọ́yá ẹ̀yin náà ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti ẹ̀tì rí mi náà ni bá ẹ̀ṣẹ̀ ń gbórúkọ mi gan náà ni so kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó fi dáadáa kó fi so wá pọ̀ tó fi lórí àwọn tí wọ́n jẹ́ dání tí wọ́n dẹ̀ ń gbìyànjú láti pe àwọn èèyàn nínú ọgbà àti níta ọgbà àti ní gbogbo ayé tí Ọlọ́run bá ti fún wọn ní ṣáúkà Ọlọ́run ti fún wọn ní agbára tí wọ́n gbìyànjú àti pe àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run bá bó kí gbogbo iná ní àpapọ̀ kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí ó sú yín Ọlọ́run bá kó má jẹ́ kí ó rẹ̀ yín ọlá àjọkànṣọ́ Ọlọ́run bá mọ́dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń dá wọn bá pèpè páwọn fẹ́ dá yín lẹ́kọ̀ọ́ àwọn fẹ́ tẹ ìmọ́lẹ̀ sí ẹ̀sìn fún yín eléyìí tẹ́ ti gbọ́ yé àwọn fẹ́ fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ ṣe gbọ́ yé òun náà ni ẹ máa bá lọ bẹ́ẹ̀ eléyìí tẹ́ ti gbọ́ yé àwọn fẹ́ jíkẹ́ gbọ́ yé tí wọ́n ń pè yín tẹ́ẹ̀dẹ̀ ń dá wọn lóhùn mú kí ẹ̀yin náà kú ìdá iṣẹ́ ọlọ́run ọba lóhùn torí pé ká pé èèyàn ò tó kéèyàn dáhùn ò ká pé èèyàn iṣẹ́ kan nìyẹn kéèyàn wá dáhùn iṣẹ́ mi ni ṣe wá rí dídáhùn ìpèpè yẹn àánú ọlọ́run bá àánú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni olùpèpè lè pè èèyàn ní ó sì lè sàlàyé ọ̀nà ni ṣùgbọ́n kò lè fi yàmánà anábi sallallahu alaihi kèfèrí ni Abu Talib ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam sí ojú kòkòrò ìmọ̀nà bàbá yìí Allah subhanahu wa ta'ala sọ fún wípé ìdànàbí innaka lan tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha eré Ànábì sallallahu alaihi wasallam ó lè fi mọ̀nà ẹni tó bá wù ṣùgbọ́n lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ló máa ń fi mana ẹni tó bá wù ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala èyí na ń pè ní hidayatu tawfiq hidayatu hesh at tawfiq ìmọ̀nà pé kí yá fi ní ṣe kò gẹ ojú ọ̀nà gan kọmọrin ojú ọ̀nà yẹn ṣùgbọ́n ká fi ní mana ká júwe ọ̀nà fún ni ọlọ́wọ́ bá fi yẹrin lẹ́fà nabi sallallahu dájídájí dá nẹ́bí sallallahu alaihi wasallam ló máa ń fi àwọn èèyàn mọ̀nà yẹn ni pé ló máa ń tọ́ àwọn èèyàn sọ́nà ló máa ń sàlàyé ọ̀nà mà fáwọn èèyàn lọ́sójú ọ̀nà tó tọ́ ilé náà pè ní hidayatul irshad wà dàlálà ká fi èèyàn ká tọ́ èèyàn sójú ọ̀nà ká sàlàyé ọ̀nà fún èèyàn fẹ́ntọ́ fẹ́ mọ̀nà so mo fi yẹn wọlé lórí ẹ̀yin tí wọ́n pè tẹ́ dáhùn àtẹ̀yìn tẹ́ ti dáhùn lódidi àtẹ̀yìn tẹ́ ń jẹ̀jẹ̀ ń dáhùn bọ̀ náà ọlọ́run jẹ́ kẹ́yìn náà lè dáhùn jálẹ̀ pátápátá ọlájọ́ kan sọ ọlọ́run bàbá subhanahu wa ta'ala èsù tó mọ́ ń dàmú yàn tí kò kí ń jẹ́ kéèyàn lè dáhùn ìpèpè ọlọ́run bá ní ti pátápátá tí ó dẹ̀ kí ń jẹ́ kéèyàn lè tarabọ islam ní ìtarabọ yẹnyẹn ọlọ́run bá kí ó dáhùn kó yàwáyà ya ẹ islam pátápátá ẹ wọnú islam yányán kò ń ṣe pé ẹ máa wọnú ẹ̀ lábala kan ẹ máa jáde kúrò ní ẹ̀lábàlá mi ẹgbẹ́ bọ́pọ̀lọpọ̀ àwa mùsùlùmí sí ń ayé lónìí ó láwọn islam ó láwọn àbí tá ti jáde kúrò ń ọlọ́ọ̀bá wa ọlọ́ọ̀bá kí ó mú wa wọlé yányán lẹ́yìn ilé ìbáyìí náà mọ̀kọ̀ dìmá tí ó wá sọ́kàn mi láìpọ̀ yìí nígbàtí mo rí bí nǹkan ṣe rí inna Allaha la yastahi min al-haqq inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'idatan fama fawqaha ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kì í ti ju òdodo òdodo sì ní èèyàn gbọ́dọ̀ ti jú àti máa báwọn èèyàn sọ nínú àwọn àdéhùn tó kápá tí àwọn sọ̀hábà gbà lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ní pé àwọn ò máa bá wọn yàn ṣòdodo ní gbogbo àkígbà táwọn bá ti rí Ànábì sallallahu alaihi wasallam pé la yamna'anna ahadakum haybatun nas an yaqula bihaqqin idha ra'ahu aw shahida Ànábì sallallahu alaihi wasallam ní ẹ má jẹ́ kí bẹ̀rù èèyàn kọ dí yín à ń bẹ̀rù èèyàn à ń bẹ̀rù èèyàn à ń bẹ̀rù èèyàn à ń wójú rẹ̀ èèyàn à ń wáyọ̀nú èèyàn ẹ má jẹ́ kó kọjú yín láti sọ òdodo nígbàtẹ́ bá rí tẹ́ bá ní ẹ̀bá yìí ó wà nínú sí sí mi tí bá wà nírú àwọn àwùjọ tó rí báyìí wípé ẹ dákun torí Ọlọ́run bá ṣẹ́wò kí ń ṣe lẹ́gbẹ́ ò ìṣe ẹgbẹ́ nínú Islam ká máa fi ẹgbẹ́ sí ẹ̀sìn ká máa sí ẹ̀sìn pẹ̀lú ìjọ pẹ̀lú rúrí ẹgbẹ́ tí ẹgbẹ́ ti gbé kalẹ̀ táwòdẹ̀ ní yapa ẹ̀ ilé ìbáyé rẹ̀ bí dáa ni àdádálẹ̀ ní tí ó dá tó dẹ̀ fún àwùjọ mùsùlùmí káàkiri tí ó jẹ ká ṣọ̀kan wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu àtàwọn àyà tó rí bẹ́ẹ̀ àtàwọn àyà tó rí bẹ́ẹ̀ tó ń takò ìṣe ẹgbẹ́ nínú ẹ̀sìn wa antum ta'lamuna annana ashaddu an-nasi muharabatan lit-tahazzub wal-hizbiyyah àwọn tó bá dẹ̀ mọ̀ níwọ̀n bá àti àwa tí àwọn tí wọ́n jẹ́ mashayikh tí a jọ wà lórí pẹ̀wẹ̀ kaná ẹ ó ti mọ̀ wípé nínú àwọn tó ń gbógun ti ẹgbẹ́ ní ìgbógun tó lágbára ni mo wà àbẹ́ẹ̀kọ́ ni fún àwọn lectures báyìí èmi máa ń believe wípé àwọn tí wọ́n ti gbọ́ ẹgbẹ́ yé ni tó lẹ́yìn tí ò bá gbẹ́gbẹ́ yé ò ní pé irú èmi tó rájá ibi tá ti jà ní pé èyí ò ní hesitate láti sọ òdodo fún àwọn èèyàn bẹ́ẹ̀ so a nítorí pé Ọlọ́run Allah subhanahu wa ta'ala olúpawá láṣẹ ká má bára wa lò pẹ̀lú òdodo abẹ́ẹ̀kọ́ ni so bẹ́yàn bá dẹ̀ ṣe rí èyàn máa ń fi true picture bó bá ṣe rí hàn àwọn èèyàn ni so yí bá yí sí kọlọ̀wọ̀n bá kí ó sànà wà kọ́yí ayọ̀ ọlọ́wọ̀n bá kọ́mbà wá sẹ́lé wa lórí pé tahsabuhum jami'an ní ẹ máa rò pé ìkan náà ni wọ́n ni wa qulubuhum shatta ṣùgbọ́n ẹ̀mí wọn fọ́n yẹlẹyẹlẹ ń kálukú wọn pẹ̀lú rúrí tó yàtọ̀tọ̀ síra wọn wọ́n kàn kóra jọ nítorí àti achieve common goal kan nítorí pé wọ́n ní common ground kan tó pa wọ́n pọ̀ at particular point in time láti achieve particular goal ṣẹmọ̀ pé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tó má fẹ́ achieve nǹkankan so wọ́n wá kóra wọn jọ nítorí wípé wọ́n rí pé àwọn àwọn jọjọra wọn ní ibi ìròrí yẹn so wọ́n á dìjọ ṣe nǹkan yẹn papọ̀ bó tilẹ̀ jẹ́ sí wípé wọ́n yàtọ̀tọ̀ síra wọn tí wọ́n náà sì mọ̀ wípé àjọra ah, wa tó ń kálukú gan ó sì máa sá fúnra wọn tí wọ́n àdẹ̀ nílè sọ àṣírí ara wọn fúnra wọn fún ó máa rí ní àwọn kan ní insider àwọn kan ní outsider sọ́ọ̀ṣù wà lálàá mo kàn sáì láti lákàtí yà sí bẹ̀yẹn ni so a nítorí pé mo rí pé ó jọ ọ̀ranyàn fún mi kí n ṣe bẹ́ẹ̀ náà láì ní gbásíkò nǹkan tí wọ́n ní kí yá wá sàlàyé òun náà ni èdè òyìnbó òun náà ni wọ́n fi gbé wá wọ́n ní evil of late marriage àbí tẹ̀mí wá translate sí Lárúbáwá mo ní mafasidu annikahil mutaakhir mafasidu annikahil mutaakhir tó bá wùnyẹ̀ lè sọ pé àfáàtù zawaji al-mutaakhir evils ṣe ẹ pluralize evil yàrí evils of late marriage àbí ṣe bẹ̀rẹ̀ pè náà àwọn aburú tó wà ń bí ká ma pẹ́ ká tó fẹ́ ìyàwó ká ma pẹ́ ká tó lọ́kọ nítorí wípé tàbáwo an-nikah a ìdàpọ̀ láàrin ọkùnrin àtóbìnrin táǹpẹ̀ ní marriage eléyìí tí wọ́n ń pè ní conjugation àbí nǹkan ire ẹ̀rí wípé ó ma ń wáyé láàrin àwọn ẹ̀yà méjì ní jínsù méjì ló máa ń involve níbi azawaj alákọ̀ọ́kọ́ ni ọkùnrin ẹlẹ́ẹ̀kejì ni obìnrin jínsù méjèèjì yìí àwọn ló ma yà ní tí gbogbo àlérò ní pé àwọn ìran èèyàn méjèèjì yìí àwọn ló máa papọ̀ tí a fi máa sọ pé nìká ó wáyé zawaj wáyé now ṣẹwárí bí ọkùnrin ṣe máa ń late láti níyàwó bẹ́ẹ̀ lóbìnrin náà máa ń late láti lọ́kọ so tá bá sọ pé aburú àwọn ewu àwọn aburú tó wà níbi ìpẹ́ láti ṣe ìgbéyàwó ààyìn láàrin àwọn méjèèjì yẹn náà ló ti ń ṣẹlẹ̀ so aburú ń bẹ fọ́kùnrin tó bá late kó tó mari aburú ń bẹ fóbìnrin tó bá late kó tó mari ó kà pọ̀ lẹ́gbẹ́ kan ju ẹgbẹ́ kejì lọ ni ibadallah common sensically ta ló lè sọ bí tó ti pọ̀ jù láburú méjèèjì yẹn common sensically ah wọ́n dáre àwọn ìyáwáyájú wọ́n lọ́dọ̀ ọkùnrin ló ti pọ̀ irú ní ọ̀rùn kọ́ yẹn irú ó sọ pé iyọ̀ ọ̀rùn ọ̀pálámbá ó ń gúgò ṣe ẹmọ̀ tí ma ń wé yẹn ẹmọ́ ìjẹba sọ àwọn Yorùbá tó bá ti ga jù torí information tó wá sọ́dọ̀ rẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀yin obìnrin tẹ́ yára gan ọ̀dọ́ nílò ti pọ̀jù àwọn ọkùnrin lọ bẹ̀tẹ̀ yí yára èsì púṣẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọkùnrin <laughs> ọ̀dọ̀ yìí ni aburú kíyàn léètì kó tó márì ọ̀dọ̀ yìí ló ti pọ̀jù ọkùnrin lọ nítorí pé ẹ̀yin obìnrin rèé táìmù yín ṣọ́ọ̀tì gan àsìkò yín kéré gan ọkùnrin ò kí wọ menopause múrù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ̀tọ́ obìnrin máa ń wọ̀ ṣẹjọ́ dáadáa wáyé sí kódà tí a bá mọ̀ nǹkan kan míì tó fi jẹ́ sí wípé obìnrin ní limited time ju eléyìí báyìí lọ mo rò pé that clarifies the issue it clarifies the issue eléyìí báyìí ti kó gbogbo ọ̀rọ̀ ńlẹ̀ ó dẹ̀ fi yanjú ọ̀rọ̀ tí a ò bá mọ̀ nǹkan kan ní tó jù báyìí lọ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi tí mo kàn fẹ́ láti láti shed light sáwọn area àwọn areas kan tí ó ṣe kókó gan for you to understand what we are planning to explain extensively now mo fẹ́ tàmálẹ̀ sáwọn areas kan tó wà crucial láti jẹ́ kẹ́ lè gbọ́mìyé àwọn nǹkan tá ń gbìyànjú tá ń gbèrò tá ń palẹ̀mọ́ láti sọ̀rọ̀ nípa rẹ̀ fáwọn tó rẹ̀ṣẹ̀ dé ẹ má bínú tí mo bá ń sọ gẹ̀ẹ́sì jẹ́rẹ̀ díẹ̀ àwọn elétò fi tó létí pé kí á jẹ́ kí gẹ̀ẹ́sì èdè òyìnbó kí ó máa wà nínú lẹ́kṣọ̀ yìí dáadáa so nísinsìnyí náà bí tó mi létí kọ́tòrí pé lecture bẹ̀rẹ̀ so nítorí àwọn tí wọ́n wà ní báyìí tí wọ́n fẹ́ ṣàǹfààní tí wọ́n dẹ̀ kí ń ṣe lédè Yorùbá now the second area which I must emphasize lórí wípé obìnrin aburú late marriage pọ̀ ní side obìnrin jọkùnrin lọ òun ni pé sẹ́mọ̀ obìnrin ló máa ń bí màṣá do you acknowledge the fact that obìnrin ló máa ń bímọ àbí ọkùnrin ò kí ń bímọ o bó tilẹ̀ jẹ́ sí pé ọkùnrin ló máa ń impregnate obìnrin àyàfi yàwó mẹ́ríyàmù nìkan lọ́lọ́wọ́ bá àlékẹ́lá ló fi sàmì àbẹ́ẹ̀kọ́ ni naam àti bàbá wa nabi adam alayhi salatu wassalam obìnrin yìí tó ń iṣẹ́ ńlá lọmọ bíbí iṣẹ́ ńlá ni kò easy alhamdulillah pé school of health tech ni mo wà yà bẹ́ẹ̀kọ́ ni so tí n bá ń sọ̀rọ̀ medically health-wise mo rò pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà mí báyìí ẹnímọ̀ tó pọ̀ jù mí lọ nípa medical practitioner abẹ́ẹ̀kọ́ ni and health affairs so I think you are more sand than I do as regards the aspects. So, I was informed when I visited a very big hospital, which I would not like, which I wouldn't like to mention the name of the hospital. I was educated by some nurse wípé tí obìnrin bá bímọ blood tóbìnrin máa ń lose tó bá bímọ it takes like six months láti recover blood yẹn tí mi bá tí mi bá ṣe mistake mo ń wò pé ṣe six years ló sọ ní àbí six months láti recover blood yẹn blood tóbìnrin máa ń lose tó bá bímọ gbogbo àwọn àlàmọ̀ yí pé nǹkan tó nǹkan tó fojú hàn ní pé obìnrin máa ń lose ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ nígbàtí bá ń bímọ abẹ́ẹ̀kọ́ ni and eléyìí rẹ̀ ó ń tẹ́ ó ní impact nínú help àwọn obìnrin do you agree now ṣẹ̀tíwárí wípé eléyìí rẹ̀ this is another reason that shows wípé the evil of, uh, evil of late marriage as regard the aspect of female so over giant than the evil of late marriage as far as male is concerned adẹ́kọ̀ọ́ ni so inshallah some of these items and lots more ọ̀nà la máa inshallah karim as far as this lecture is concerned so ah, lẹ́yìn tí a ti agree wípé ọkùnrin àti obìnrin àwọn méjèèjì ní wọ́n láburú mọ́ ń ṣẹlẹ̀ sí nígbàtán bá ní tán bá late kan tó marry but a a a unanimously agree àríẹ̀kọ́ ni that the evil tó máa ń ṣẹlẹ̀ sí obìnrin tó bá late marriage pọ̀ ju tọkùnrin lọ in fact títọkùnrin sì kéré compared to evils tó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin tó bá late kan tó marry and practically gbogbo àná láàrin wípé obìnrin gan ní gbogbo àwùjọ obìnrin máa ń tètè márùn jọ ọkùnrin lọ àbí ẹ̀kọ́ ni ọkùnrin lè wà ní age 25 for instance obìnrin tó wà ní age 18 age 20 age 21 yóò dẹ̀ sì máa márì ọkùnrin tó wà ní age 25 òdẹ̀ sí ìṣẹ́ta tí ó fẹ́ márì ó ń rí bí àbí òkè rí bẹ̀ ó máa ń rí bẹ̀ náà nǹkan yẹn àwùjọ àdáwọn ọmọdé ìyẹ̀gbẹ́mọ̀ wípé obìnrin ò gbọ́dọ̀ tó ọjọ́ orí tọkùnrin máa ń sábà tó in most cases kó tó di pé ó lọ́kọ because ó ní wàhálà tó pọ̀ obìnrin now inshallah kẹrì so lẹ́yìn tí mo kà ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀kọ̀dìmáàtì so àwọn ọ̀rọ̀ ti síwájú yìí so nítorí pé ah, we have a very long way to go so a máa gbìyànjú àti àsọ àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ìpìlẹ̀ báyìí so ká wá gbìyànjú àti bọ́ sí abala nǹkan ta fẹ́ discuss gan but mi ní gbàgbé láti sọ wípé irú tọ́pìkì ó wà peculiar sí environment tower irú tọ́pìkì ta ń discuss yìí ó wà peculiar gan sí environment tower because environment tower yìí rèé alákọ̀ọ́kọ́ a wà ní environment school àbẹ́ẹ̀kọ́ nínú àwọn pastor tó máa ń delay marriage ní school ní schooling wà ìkẹ́kọ̀ọ́ kò ń ṣe schooling nítàbàtẹ̀ sọ pé schooling náà òyìnbó láti sọ àtẹ́ntọ́ wà nílé kéwú náà ń school náà ni am I communicating? ẹ̀ntọ́ wà nílé kéwú school ni mo rò pa àmà àbí even kọjẹ́ pé àwọn brainwash wa pé ẹni wà kéwú school wà kéwú school ni òyìnbó tó òyìnbó nǹkan àbí kí náà pé madrasa ní èdè òyìnbó so òun náà lẹ́ni ni so inú àwọn nǹkan tó máa ń delay marriage inú àwọn factors tó máa ń delay marriage tí àwọn èèyàn dẹ̀rù kó wà reasonable láti delay marriage ò ní learning wa àbẹ́ẹ̀kọ́ ni kí ọmọ akẹ́kọ̀ọ́ and mo rò pé bóyún náà ni reasons tọ́pọ̀lọpọ̀ àwọn sisters tó wà ń bí bóyá 90 or 95% of àwọn sisters tó wà ń bí bóyá tí ò jẹ́ kan sí marry náà nìyẹn Same of guest right Now, wọ́n ní bẹ́ẹ̀ so irú àwọn nǹkan yìí irú nǹkan yìí is going to be looking into a a máa wù dáadáa kí ni ó fà tí àwọn èèyàn fi tán fi develop mentality ó ti yé báyìí sí kí ló dé àwọn èèyàn fi develop mentality wípé ìkẹ́kọ̀ọ́ ó kó delay marriage ó láwọn factors kan tí ó sọ̀rọ̀ ní nǹkan yìí tó yẹ sí pé a gbọ́dọ̀ address it I wish pé kí àwọn òbí náà kan wà ní jòkó lẹ̀ ní báyìí because they are very much concerned lórí ọ̀rọ̀ yìí so àwọn náà wà ní àwọn tó ń dìlé àwọn ọmọ wọn láti má ní prescribed time lásìkò tó yẹ kán márì àwọn òbí wà náà àwọn tó ń dìlé àwọn ọmọ wọn àdélé ìbáyé rẹ̀ wàláyà aburú tó ń fà sáwùjọ òkèrè eré ìtàsì padà mention inshallah kiri bẹ̀tí mọ́ mọ̀ wípé pẹ̀lú ilé ìtàwọn ń ká tá ń kálẹ̀ yìí yóò padà dọ́dọ̀ àwọn òbí náà lé inshallah kiri and ẹ má sàhùn gbígbọ́ rẹ̀ ẹ̀dàkùn ẹjẹ́ kú dọ́dọ̀ àwọn fẹ́rẹ́ntì wá lé wọ́n pàtàkì gan kan gbọ́rú àwọn nǹkan yìí in fact i think marry a very large number of us a reasonable number of us i think marry wa ọwọ́ àwọn òbí wa lọ́wà true of us eh. naam <laughs> ọlọ́run bá yóò jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn kó yí àwọn òbí wa àwọn òbí ò ńlá ipé kí ọmọ máa ṣe zìnà ṣùgbọ́n má sọ fún mi pé o fẹ́ mọ́kọ wá how old are you tó fẹ́ sọ fún fẹ́ mọ́kọ wá ọmọdún mélòó gan ní ẹgẹn ọmọdún mélòó gan ní ẹ ọmọ táà ń wí ó ti 20 o above 20 kíyàn tó máa bèèrè lọ́wọ́ ọmọdún 20 and above pọ́mọdún mélòó ni ẹ̀dàkùn ọmọdún mélòó wá lọ́yẹ kó lọ́kọ ọmọdún mélòó lọ́yẹ kó fẹ́yàwó gbogbo àwọn nǹkan tá gbìyànjú àti tàmọ́lẹ̀ sí lélẹ̀ ǹjẹ́ Islam ti ẹ̀ fún wa ní gbèdéke ọdún kan pé tíyàn lè fẹ́yàwó rẹ̀ àbí ìfẹ́yàwó ìlọ́kọ kí ni Islam àtàṣẹ papọ̀ mọ́ mo rò pé ẹ̀ta láti jẹ́ pọ́ǹtì yẹn àwọn sẹ́rí irú àwọn àyè tó rí báyìí tí a bá try láti láti clear àwọn ambiguities kan táwọn èèyàn ti ní ní irú àwọn àyè yìí people will think wípé ọmọ tó bá sì wà ní 15 14 13 years ò lè marry even ọmọ tó bá wà ní 6 years wọ́n bí wípé à marry to minor nìyẹn náà ṣẹ́mà wípé àwùjọ wa yìí ó ń preach àwọn dọ̀là láti tó pọ̀ gan-an àwọn misguidance tó pọ̀ gidi gan àwọn anù àwọn ìsọnù tó pọ̀ gidi gan láwùjọ wa in preach ló fi jẹ́ sí pé ṣe rí mùsùlùmí tó bá fẹ́ survive láwùjọ yìí pẹ̀lú islam ẹ̀ kó má kí islam ẹ̀ má wà tampered with kó má má ṣe handicapped islam islam wa bí rùn ẹni tó wá fẹ́ ṣerú islam yẹn láwùjọ yìí tí ò ní jábí rùn islam irú ẹni bẹ́ẹ̀ yóò múra gan because ṣẹ́rí gbogbo àwọn ọ̀nà tí wọ́n máa fi ń da ìròrí yàn rú pátá òun ni àwọn aláburú ti tọwọ́bọ̀ láti da ìròrí wa rú ṣẹ́rí nínú nǹkan tí ó yára tètè ṣe yí padà nínú ọmọ èdè ènìyàn ní ìròrí wa èyàn lè ìbáṣe ó possible condition thinking yàn wọ́n lè condition condition thinking àbíkọ́ máa fine tune ẹ̀ fi jẹ́ sí think ní direction tí wọ́n fẹ́ kó tó bá bá ti wọn mú and willingly or unwillingly knowingly or unknowingly èyàn náà ó dẹ̀ ma think person thinking cautiously or uncautiously èyàn ma think báwọn èyàn ṣe thinking. because wọ́n ti so penetrate àwọn nǹkan tá ń gbọ́ gan àtàwọn nǹkan tá ń rí àtàwọn nǹkan tá ń kà àtàwọn ẹ̀kọ́ tàà ń kọ́ gẹ if fear is not taken èyàn ti kó àwọn ìròrí kan mọ́ ẹ̀kọ́ take for instance mo bá wọn yàká sọ̀rọ̀ bóyá 4-5 days back 4-5 days ago ma ń sọ fún wọ́n pé mo ní sẹ́mọ̀ wípé science itself sẹ́mọ̀ wípé is an ideology sẹ́mọ̀ pé ideology in science ẹmọ̀ bẹ́ẹ̀ àkídà ni science bẹ́ẹ̀ ni sáyẹ̀nsì dẹ̀ ń píríkì àkídà yẹn sínú ayé àwọn èèyàn mo wá fún wọn ní sáyẹ̀nsì kan mo ní sáyẹ̀nsì gbà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fún bí àpẹẹrẹ bí gold bí silver bí òkè bí ẹ̀bẹ̀bẹ̀ lọ wọ́n bá pé àwọn wọ̀nyí àwọn natural resources ni wọ́n àwọn bí gold kankan natural resources láwọn yẹn wọ́n wà láwọn nǹkan kọ̀ọ̀kan ó occur by nature wọ́n ní àwọn natural occurrence láwọn nǹkan yẹn abẹ́ẹ̀kọ́ ni ṣẹ̀rí tán bá sọ fún sílé ìsìláàmù bá sọ fún pé nǹkan ọ̀fọ́ by nature in tí wọ́n sọ ní pé kò sí ìjẹka tó dáa ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àkídà ni so tán bá sọ fún pé àbí ṣebí school of health láwà yà fún wọn pé àwọn tó ṣe science náà wà níbi yàbí so èmi náà dẹ̀ science so ndọ́bà tí mo fi lè sọ nípa science níwọ̀n bá nìyẹn so science sọ fún pé nǹkan báyìí so natural resources ni kíní kan báyìí natural resources àníkà tí sáyẹ̀nsì ń preach gan ni pé kò sọ́lọ́run bá mo rò pé mọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀rẹ́ àwọn tíọ́rìsì kan bẹ tán nínú science wáyé pé àwọn tíọ́rì yẹn nǹkan tó ń sọ ní pé the big bang theory the law of evolution abẹ́ẹ̀kọ́ ni àti ìrọ̀ àwọn kan tó jọ bẹ́ẹ̀ rí nǹkan tí àwọn tí àwọn nǹkan yẹn tó ń propandi ní pé kò sọ́lọ́ ọba so ẹ̀ẹ́dẹ̀ kọmọ́wé abẹ́ẹ̀ ní ni so eléyìí báyìí rẹ̀ ẹni tó abẹ́ jẹ́ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ ní anti ó gbọ́dọ̀ antibody láwọn ẹ̀yin máa ń pè ẹ̀yin tí ẹjẹ́ health ẹ́ antigen bẹ́ẹ̀ni àwọn ọmọ ẹja ara àwọn ọmọ ogun ara tí mo gba Yorùbá ẹ̀ àwọn náà máa ń gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ àwọn ẹ̀yin oní ètò ìlera jẹ́lẹ̀ díẹ̀ so àmọ́ Yorùbá rẹ̀ jẹ́lẹ̀ díẹ̀ àwọn ọmọ ara àwọn sọ́jà ara ìyẹn gbọ́dọ̀ ní gan mi fẹ́ antivirus tó gbà wà ní gathering àwọn oní ètò ìlera so àwọn understand àwọn nǹkan yẹn dáadáa so bẹ̀ ti general in tó fọ́nká àtọ̀dọ̀ àwọn tí ó ṣe lélẹ̀ ètò ìlera àtàntọ́ ní ká sọ pé yóò ní antivirus àbí so tó strong gan so téèyàn bá fẹ́ kàwé kó dẹ̀ succeed kó dẹ̀ jáde pẹ̀lú Islam tí ó wà pristine ẹ̀jọ́ ọ̀dọ̀dá wọn nìsìn so àwọn ọ̀rọ̀ orí ìmọ̀ máa affect àwọn èèyàn because ẹwo àwọn ẹwo donkey of years tàbí kọ́ àwọn ọ̀rọ̀ orí kò sí bí ò ṣe ní ní impact nínú ìgbésí ayé èèyàn àti nínú sọ̀rọ̀ èèyàn àti nínú interact pẹ̀lú àwọn èèyàn so mo kàn gbìyànjú àti pẹ̀wá sákìyèsí ni so wípé àwọn àwọn nǹkan kan bẹ́ẹ̀ pé wọ́n ti fi gbé àwọn ọ̀rọ̀ orí kan wọlé sínú ọpọlọ wa tó yẹ sí pé awágbó mọ̀ àwọn ìròyìn ẹ̀dẹ̀ ti penetrate àmì ìròyìn ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ lára wa even nígbà tá a bá ń sọ̀rọ̀ àwọn ìròyìn manifest náà wọ̀rọ̀ tá ń sọ nígbàtà àbá ń ṣiṣẹ́ àwọn ọ̀rọ̀ níyẹn ó ń àfíà nínú àwọn ṣẹ́ta àbá ń ṣe kò tí yé bá ń sùn so àwọn ọ̀rọ̀ yìí dẹ̀ ní apparently àwọn nǹkan yẹn nínú àwọn ẹ̀kọ́ tà ń kọ́ ní wọ́n dẹ̀ ti náà ti pèsè media so orí television ní bá rédíò ní bá nísìpá ní àti bẹ́ẹ̀ now so care must be taken téèyàn bá fẹ́ sí Islam ẹ̀ tí ó ṣe dáadáa now tí a bá wo àwọn mufrodatu àwọn ọ̀rọ̀ ẹyọ ẹyọ tó wà nínú mawdu' yìí nínú tọ́pìkì yìí wọ́n ní evil of late marriage abẹ́ẹ̀kọ́ ni mo pè ní mafasidu annikahil mutaakhir mafasidu annikahil mutaakhir mafasid àti mẹ́gbẹ́ tí ń pè ni evils àbí káwọn wùlẹ̀ waste time lórí yẹn aburú ní jẹ́bẹ̀ jami'u lamọ́ pè lédè òyìnbó wọ́n pè ní plural abẹ́ẹ̀kọ́ ni singular rẹ̀ òun náà ni mafsada mafsada aburú kan yẹn tó bá ti wá dé pọ́pọ̀ wọ́n ni mafasi àwọn aburú bẹ́ẹ̀ náà ni afa àti afas so aburú àwọn ewu tó wà ní nǹkan náà gbẹ̀bẹ̀ annikahu almutaakhir annikahu almutaakhir ṣẹ̀rí nìkáà èdè ẹ̀sìn ni èdè ẹ̀sìn ni ó dẹ̀ nítumà eléyìí tí ẹ̀sìn ń lò sí so nítorí ẹ̀ ká tó lọ síbi marriage tó tó tó lé tàbí a kọ́kọ́ lọ síbi kí náà pè ní marriage gan so ìgbà ẹ̀ láyẹ̀sọ́ wá ma marriage wo ló yá marriage wo ló late torí pé méjì ni nìkáà annikahu al-mubakir early marriage wan nikahul mutaakhir àti late marriage kò yíra ìsìn méjèèjì náà ní bẹ́ so and ó dẹ̀ máa ń vary látọ̀dọ̀ èèyàn kan sọ́dọ̀ èèyàn kejì ó máa ń vary láti ìlú kan sí ìlú kejì ẹjọ́ ọ̀nà sáà máa ń depending on this growth ìbá ṣe fast láwọn ìlú kan and whether whether one nínú àwọn factors tó máa ń aid àìbẹ́ẹ̀kọ́ ni táwọn èèyàn bá ń gbé àwọn ìlú kan rí ẹ rí pé àwọn èèyàn tó bá wà ń bẹ̀ bóyá wọ́n sábà máa ní fast growth àìbẹ́ẹ̀kọ́ ni nítorí pé bóyá weather tí wọ́n ń gbé lábẹ́ rẹ̀ bóyá ó favor kí and hormone náà dẹ̀ máa ń ṣe hormone so ẹlòmíì rẹ̀ tó bá ń bímọ àbẹ́lòmíì tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó wà so tó bá ń ọmọ ọmọ tó máa bí ọmọ giant àwọn ọmọ tó máa bí wọ́n máa tètè mature maturity in fact age o kò má maturity o ok for instance mo ma ọmọ méjì kan ok kí n sọ kí n wà specific first born mi and the other girl tí àjọ ń gbénu lé kan náà first born mi yẹn tí ẹ bá rí the other girl yìí ẹ̀rọ ipọ́ gba first born mi ní àbúrò bí ẹ̀mẹ́fà ni àbẹ́ẹ̀mẹ́rin first born mi dẹ̀ kódà àbúrò first born mi jùlọ second born mi sì jùlọ but ọmọ yìí tán bá sọ wípé wà ní school of health tech yìí pẹ̀lú statue tán bá sọ pé wà ní báyìí àá sọ pé abájọ ó yẹ kó ti wà ní báyìí but ẹ bá wo age age ẹ̀ kéré so but àwọn nǹkan tí yàmá fi ma maturity lára obìnrin ó ti àfíà gbogbo àwọn nǹkan yẹn láti máa sọ kí làwọn signs of maturity lára ọkùnrin àti lára obìnrin

àmọ́ ní jọ́sí ìrìnàjímọ̀ sọ ni pé so kíyàn sọ pé late kó tó márì àbó yá kó tó lati mo ló now kí náà pè ní nínú èdè nǹkan tí wọ́n ń pè synonymous síra wọn annika àti azawaj synonymous annika nínú èdè sọ wípé àdìníká nínú èdè ìta ń pè bẹ́ẹ̀ ni àdọ́mù kákò nǹkan papọ̀ wàljọ́mẹ̀ kákò mbáìnì nǹkan kí a kó nǹkan papọ̀ ìta ń pè bẹ́ẹ̀ ni àǹtẹ́ bá dẹ̀ wọ́n nánú ṣẹ̀ríà náà rí ẹ́rí pé nìká mẹ́dà element of ipé kákóyàn papọ̀ ó ni òun náà ni ìkópapọ̀ láàrin ọkùnrin kan àtobìnrin sí in tó lè sọ di èwọ ká má ara tí ò sí lára àwọn méjèèjì so ó túnmọ̀ sí pé in tí èdè gbé wá yẹn nǹkan yẹn náà ṣẹ̀rí àná ṣe kí ni ó sì ó sì fi ọ̀rin lẹ̀bẹ̀ àwọn lárúbọ̀ sọ yí pé tanakahatil ashjar idhan tí gbó bá jí tí gí so mọ́ra wọn wọ́n sọ pé tanaka hat al-ashjar tanaka hat al-ashjar igi ṣe kí ni o igi ó papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ àwọn lárúbáwọn ma sọ wípé nakahal mataru al-arda nakahal mataru al-arda idha ikhtalata bi tharaha aw i'tamada 'alayha nígbàtí òjò tó bá rọ̀ tí ó bá darapọ̀ mọ́ yẹ̀pẹ̀lẹ̀ tí omi òjò tó bá rò papọ̀ pẹ̀lú yẹ̀pẹ̀lẹ̀ wọ́n sọ pé nakahal matarul ardo ẹ̀rí pé ìkójọ papọ̀ láàrin òjò àti yẹ̀pẹ̀ ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ so nǹkan tán pè bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá ni naam nítorí àsìkò mi aslu ìpìlẹ̀ nikah nínú èdè Lárúbáwá òun náà ni alwato'u alwato'u kéèyàn ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ilé àwọn olóyìnbó pẹ̀ ní conjugation àbí so èdè míì tí ó fọ́nká tó sì gbajúmọ̀ dáadáa òun ni sex àbí nǹkan tán pè ní nìka àjẹ́gẹ́ ìyẹn nínú èdè nínú ìpìlẹ̀ èdè lárúbáwá nítorí ẹ̀lọ́bí jẹ́ sí wọ́n máa ń pè azawaj ní nìka azawaj marriage wọ́n máa ń pè ní nikah li'annahu sababun lil wata'il mubah nítorí pé azawájú yìí òun ló jẹ́ sábàbí fún ìdàpọ̀ ìní ìbálòpapọ̀ láàrin ọkùnrin àtobìnrin eléyìí tó tọ́ sábà sọ pé al-mubah túnmọ̀ ní al-halal al-jaiz legitimate nǹkan tó legal abẹ́ẹ̀kọ́ ni nǹkan ẹ̀tọ́ òun náà so nǹkan tí ó fẹ́ legalize sexual relationship láàrin ọkùnrin àtóbìnrin tó fẹ́ legalize conjugation láàrin ọkùnrin àtóbìnrin òun náà ìkéde o marriage and nikah nítorí ẹ̀ náà fi ń pè àzàwájù ní annikah nítorí pé òun yóò ṣe nikah tí ó ṣe ìsúnmọ́ obìnrin àbí ìsúnmọ́ ọkùnrin bí ó ṣe lẹ́tọ̀ọ́ gbogbo àwọn méjèèjì àtóbìnrin àtọkùnrin wọ́n ní right láti gbádùn ara wọn kí a máa wá ká máa jẹ káwọn èèyàn kásàn jẹ tó tí báyìí sí so obìnrin ó ní right tọkùnrin ní láti béèrè fún ìbálòpapọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹgbẹ́ bọ́kùnrin náà sì lè béèrè lọ́dọ̀ obìnrin ànímọ́dẹ̀ ọ̀rọ̀ wípẹ́ tẹ̀yàn bá ti márì tán nǹkan tó máa ń jẹ́ ìtìjú yẹn ó máa kúrò àbẹ́ẹ̀kọ́ ni so kò sí nǹkankan kò sí reason kankan tó lè máa mú obìnrin láti béèrè fún ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀kùnrin nítorí pé nínú àwọn ẹ̀tọ́ tọ́kùnrin ní lórí obìnrin tó jẹ́ ọ̀ranyàn tó fẹ́ nífẹ́ gbà òun náà ni i'fafuha biljima' ani zina ó gbọ́dọ̀ tẹ́ obìnrin lọ́rùn pẹ̀lú ìbálòpọ̀ kúrò níbi kọ́mọ́ sí zina so ibà nìsí so tọ́kùnrin ó bá fi lè ṣerú nǹkan yẹn fóbìnrin nígbàtí obìnrin bá béèrè fún àbígbàtí obìnrin bá bùkátà rẹ̀ ọkùnrin yẹn ó ti ń ṣàbòsí fóbìnrin yẹn ni mo rò pé gẹ́ẹ̀tì pọ́ǹtì yẹn bó tilẹ̀ jẹ́ sí pé ìyàtọ̀ kékeré wà láàrin wípé ṣẹ̀ǹkóbìnrin ò gbọ́dọ̀ kọ̀ fọ́kùnrin tí ọkùnrin bá béèrè tókùnrin bá kọ̀ fọ́kùnrin tọ́kùnrin bá béèrè ìyàmù pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni Ànábì sallallahu alaihi ṣùgbọ́n sí ẹrù ẹ máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin náà kò kí ń ṣẹlẹ̀ sọ́kùnrin pé tókùnrin náà bá fi lè kọ̀fó obìnrin tókùnrin bá béèrè o àwọn màlẹ́kà ma ma gbé ọkùnrin ṣe pè tílẹ̀ fi mẹ́rin nínú àwọn ọkùnrin ah, yẹn ni ẹ̀rí lórí wípé ọkùnrin ó ju obìnrin lọ mo rò pé get point yẹn ẹ má sínú àwọn tí ó ń preach gender equality o ó burú gan o nínú àwọn nǹkan tí wọ́n ń gbé káàkiri tí mo ní àwọn virus táwọn èèyàn ń fà káàkiri nìyẹn gender equality pé ọkùnrin àti obìnrin wọn jùra wọn lọ ẹmọ́ irọ́ pátápátá gbà ní mo wọ́n rántí gbà tá a wà ní primary school a wà ní primary 4 to be precise a wá fẹ́ ṣe debate so èmi ni wọ́n wá ní kí n dìfẹ́ndì primary four kẹ máa wà tìgbà tí ìròyìn burúkú ti ń fá káàkiri o ẹ máa kan tán fún wa ní àwa àtàwọn primary three la fẹ́ debate wọ́n fún àwa ní pé what a, what a man can do a woman can do better no wọ́n bú àwọn tọ̀wọ́n ní what a man can do a woman can do better wọ́n fún àwa ní what a man can do a woman can never do better alhamdulillah pé wọ́n fún mi ní topic tó dáa kí wá debate lé lórí wọ́n bá àwọn tẹ àwọn counterpart wà ní topic burúkú ṣẹ́mọ̀ yí pé gbogbo àwọn pọ́ìntì tí mo gbìyànjú àti kó wá àti kọ̀lígì mi táàríjọ èèyàn méjì méjì ní méjì látọ̀dọ̀ wa méjì lọ́dọ̀ gbogbo pọ́ìntì ta kó wá àwọn tọ̀hún tún borí wa wọ́n tún wìn wa kí ló dé nítorí pé n tó interest àwọn tí wọ́n jẹ́ George ni pé wọ́n fẹ́ kí kí yẹn kó prevail wípé what a man can do a woman can do better even command ni point ẹ̀ eh, because ìròrí ẹ̀mọ̀ pé wọ́n fẹ́ gbé ìròrí yẹn sí wa ní orí láti kékeré nìyẹn ẹ wo bàtà àti gbébọ̀ ẹ má wà náà tí ó tako ìsìlámù in fact ó lè bà ìsìlámù yẹn jẹ́ nítorí pé Al-Qur'an tako outrightly so kọ́lọ̀bà kó sànúwà mọ́kànlá síbẹ̀ náà ṣẹwárí azawaj nínú èdè nǹkan tí wọ́n máa ń lò fún òun náà ni al-iqtirar wal-iqtibar ìfi nǹkan kún nǹkan ìfi nǹkan sí kéjì nǹkan wal-iqtibar àti ìsó nǹkan papọ̀ ìdánpẹ̀ ní azawaj nínú èdè nítorí àlújẹ́ pé àyà Qur'an sọ́lọ̀ malika sọ pé ushuru ẹgbẹ́ dìde ẹ kó wọn jọ sí mahshar alladhina zalamu àwọn tí wọ́n ṣẹbọ tásàbò sí nígbàtán wà lẹ́yẹ wa azwajahum àtàwọn akẹgbẹ́ wọn kí sàwọn ìyàwó wọn bí báyìí nínú nínú àti àwọn akẹgbẹ́ wọn níbi iṣẹ́ burúkú yìí wa ma kanu ya'budun àti tí wọ́n ń sìn yẹn àtàwọn gbogbo wọn pàpàtà àtàwọn akẹgbẹ́ wọn míì náà tó yẹ pé jọ jákẹgbẹ́ níbi iṣẹ́ burúkú yẹn ẹ gbogbo wọn jọ akọrọ́nù nìyẹn kòrọ̀nà so ibà yìí sí àwọn tí wọ́n jẹ́ contemporaries àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn àwọn tí wọ́n jẹ́ nǹkankan náà pẹ̀lú wọn níbi nǹkan yẹn so kí má fi gba àsìkò lórí àwọn ẹ̀yẹn so nǹkan tán pè ní ànìká nínú èdè nìyẹn now tó bá jẹ́ pé nínú ṣẹ̀ríà nínú òfin ṣẹ̀ríà kí náà pè ní ànìká náà nǹkan tán pè ní ànìká nínú ṣẹ̀ríà ìtumọ̀ rẹ̀ padà fọ́nká nígbàtí a ti sàlàyé fún ẹgbẹ́ ìtàn pè ní azawaj òun náà ni kíyàn da èyàn méjì papọ̀ nǹkan méjì papọ̀ kíyàn da papọ̀ àbí kíyàn fi nǹkan kásì kéjì nǹkan so ó padà wá fọ́nká ní lílo gbólóhùn yìí sí nǹkan ala sabili ad-dawam wal-istimrar kí a so ọkùnrin àtóbìnrin lójúpànà pé àwọn méjèèjì wọ́n ma gbé lọ ní ẹni tí ó jẹ́ sí pé àníyàn tàbí ṣe bẹ́ẹ̀ náà ni atkanasol afẹ́ kí wọ́n máa reproduce afẹ́ kí reproduction máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtàwọn obìnrin bákan náà wà lè náà adẹ̀fẹ́ kí àwọn méjèèjì kama máa rárá wọn lọ́wọ́ kan máa ṣàánú ara wọn kan máa jọ ṣe papọ̀ tí a bá tó ga tọ́lọ̀wọ̀ àrígẹ́lá fi ní ká máa ṣe gbéyàwó òun náà ní ká bímọ kílẹ̀ rí lórí ẹ̀ o ní pé wallahu ja'ala lakum min anfusikum ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ní òun lòun dákún ẹ̀yin min anfusikum nínú àwọn ìran èèyàn bí ti yín kò kí ń ṣe ẹranko kò kí ń sàlùjànú òun dákún yín àwọn èèyàn àwọn ìran èèyàn bí ọlọ́ọ̀bá alékẹ́lá sọ wípé wallahu ja'ala lakum min anfusikum azwajan wa ja'ala lakum min azwajikum banina wa hafada ọlọ́ọ̀bá alékẹ́lá lẹ́yìn tó wá dá wọn yàwó fún yín tán ọlọ́ọ̀bá alékẹ́lá wá dá látara àwọn yàwó yín bani àwọn ọmọ ẹ ma produce ọmọ látara àwọn yàwó yìí wa dẹ́nà lọ́wọ́ bá lè kẹ́lá pèsè fún yín lára àwọn nǹkan tó mọ́ pé kẹ́ ma fi sàrízìkì kẹ́ ma fi sì jẹ mú afabil bákiri minun wà bí ni'mati llahi hum yakfurun ọlọ́wọ́ bá ní ṣe ìbàjẹ́ làwọn èèyàn wà nígbàgbọ́ sí ni àwọn ìkẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ̀ bá lè kẹ́lá ṣe lórí lórí wọ́n wá ṣe kèfèrí sí wọ́n yà láìmórí sí a jẹ́ sí wípé èèyàn bí tọkùnrin òun náà lóbìnrin so ọkùnrin ò gbọ́dọ̀ máa rí obìnrin gẹ́gẹ́ bí ẹni pé kìí ṣe èyàn bí tòun èyàn bí tí ẹ̀ náà ni àwọn ọkùnrin àti obìnrin wọ́n dọ́gba níbi ìjéèyàn wọ́n dọ́gba níbi kí ni o níbi ìjéèyàn wọ́n jura wọn lọ níbi ìjéèyàn bákan náà rèé Allah subhanahu wa ta'ala jẹ́ kó yé pé òun ṣe báyìí nítorí pé ìkẹ́lù ìkẹ́lù òbí ṣe fún wa a jẹ́ pé kíyàn máa fẹ́ ìyàwó kíyàn máa ní orí bẹ́ẹ̀ bí orí bẹ́ẹ̀ so lára àwọn akẹ́ ọlọ́run bá ní náà bẹ́ẹ̀ ni kíyàn tún ní ọmọ ọmọ náà ẹ̀dàkùn sórí ọlọ́run bá táwọn ọmọ èèyàn bá bá fẹ́yàwó ibò ni yóò ṣe lọ́mọ ọmọ náà nígbàtí yẹn náà bá ní yẹn náà fẹ́yàwó bò ní ó ṣe bímọ so ibà yìí sí a jẹ́ sí wípé gbogbo àwọn tí wọ́n ní ẹ̀zùf àni zawaj tí wọ́n kóra dúró kò nípa àwọn fẹ́ fẹ́yàwó àwọn wọ̀nyí rèé wọ́n fẹ́ máa teach nature ni then àwọn wọ̀nyí rẹ̀ nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́lá tó fi ń jẹ́ kí ọmọ èèyàn máa ṣẹ́kù òun ni wọ́n ṣe kíni òun náà fẹ́ máa parun yẹn nítorí tọ́lọ̀ ọba àlékẹ́lá fẹ́ kí ìran ọmọ èèyàn máa ṣẹ́kù títí di àsìkò tọ́lọ̀ ọba àlékẹ́lá fi àmì sí tọ́lọ̀ ọba ni now káwọn ọmọ tí wọ́n náà ṣe kíni káwọn náà bímọ káwọn tí àwọn ọmọ tí wọ́n náà káwọn náà bímọ now ilé báyìí ó jẹ́ àwọn reasons tọ́lọ̀bá ti ní tọ́lọ̀bá fi ní kàmà fẹ́yàwó kí wá lè rí lórí pé kálìbà wọn sànú ara wa ọlọ́mà Allah subhanahu wa ta'ala sọ láyé mẹ́nà al-Qur'an ilé Rum verse 21 ilé ìdìmọ̀ kàsẹ́ wa nínú suratul Nahl verse 72 ọlọ́mà Allah subhanahu wa ta'ala sọ pé ayati nínú àwọn àmì tí ọlọ́mà fi ń jẹ́ ọlọ́mà táà sì fi dá ọlọ́mà mà bẹ́yàn bá ń wá ọlọ́mà tó nínú àwọn àmì tàbí dáàmà an min anfusikum azwaja òun ni wípé Ọlọ́run bá alékẹ́lá dá fún yín nínú àwọn ìran èèyàn bí ti yín azwajan àwọn ìyàwó ṣẹ́rí ayayi ayàláwọ̀kọ́ tí mo mú wá láwọn èèyàn bí tàwọn àfáà sọ wípé haramu ni kíyàn fi àlìjànú haramu ni sẹ́gbàwọn èèyàn mọ́ fi ah. àwọn aláburú ń àwọn èèyàn ń bẹ lọ́kùnrin tá máa ń fẹ́ àlùjẹ̀nú àwọn èèyàn ń bẹ lóbìnrin tá máa ń fẹ́ àlùjẹ̀nú ọkùnrin èèbẹ̀ ni ọlọ́ọ̀bà kó sọ wa kúrò ń bẹ ọlọ́ọ̀bà kó sọ wa kúrò ń bẹ ìgbà míì rẹ̀ wọ́n lè mọ̀ ìgbà míì wọ́n ibà ń sì sẹ́yìn pé àlùjẹ̀nú ọkùnrin máa ń fẹ́ èèyàn obìnrin tí òun kò sí pé òun ló wù láti fẹ́ yóò dẹ̀ máa discover in fact kò ní jẹ́ kí kó lọ́kọ láyé tó bá sì lọ́kọ kò ní jẹ́ kí ọkọ rẹ̀ gbádùn ẹ̀ ìfà tó lè má bímọ bẹ́ẹ̀ni àtọ́nà kó sànà àwọn nǹkan ṣẹlẹ̀ ìgbà mí ẹ̀ rí pé obìnrin ní ó sọ fún yín pé tóun bá sùn òun mọ́ ńlá wípé èèyàn bá wọn lásìjọ sí pọ̀ tóun bá dẹ̀ jí òun ó dẹ̀ rí pé nǹkan yẹn ṣẹlẹ̀ tòótọ́ ìmọ̀ ń ṣẹlẹ̀ wọ́n lọ́mọ́ fi kàn wọ́n lábúrú àwọn tó fi kàn kọ́ lọ́mọ́ kó sànù wọn ìwòsàn ń kòrò ìwòsàn ń bẹ ó dà rọrùn gan àmọ́nù Islam náà lọ́wà kò sí ọsítù tó ti ń worú ẹ̀ ọsítù kan tó ti ń worú ẹ̀ ò sí àfi lọ́dọ̀ àwa mùsùlùmí ní ìwòsàn ìwà wọ́n tẹ́yàn bá lọ sọ sí ìtọ́lá sọ fọ́nà ẹgbẹ́ dókítà ìdákùn kàtí se mi ni pé ẹ lóòrù ọkùnrin kan bá mi sùn wọ́n sọ fún pé kó lọ sí ward 7 because ó súnmọ́ kó jẹ́ pé nǹkan tí ń dààmú ẹ̀ upstairs because ọ̀dọ̀ tí wọ́n kò make sense àbẹ́ẹ̀kọ́ ni ṣẹ̀gbẹ́ tó bá ní ká mọ̀ pẹ̀sẹ̀ lẹ́tọ̀ ilẹ̀ Yorùbá kí náà sọ yẹn ẹ̀rùwà rẹ̀ ti gbọ́ imọ́ ní ká lọ sí ẹbọ nìyẹn ṣùgbọ́n kẹ́yàn lọ fẹ́sẹ̀ lẹ́tọ̀ agbẹ́ Yorùbá ní kíyàn ṣẹbọ ó lè máa mí ní kíyàn ṣẹbọ níbi tí wọ́n bá ti ń torí wọ́n bá ti pé torí pé tẹ́yàn bá lọ sọ́dọ̀ àfáà tó ń mọ̀ nípa ẹ̀sìn dáadáa tó karúkíyà fún yàn tó dẹ̀ tọ́jú yàn nílànà tànàbí sallallahu alaihi wasallam ó fẹ́sẹ̀ lébọ̀ àbúbí tọ́síbítù bọ̀ ó fẹ́sẹ̀ lébọ̀ náà ìyẹ̀bẹ̀tẹ́sẹ̀ lé haramu aláàlì nìyẹn kìí sẹ́sẹ̀ lé haram so àwọn tí rẹ̀ bá ń ṣẹlẹ̀ sí kánmọ́ fòyà kò sẹ́mọ̀ pé tí aláàrẹ̀ alhamdulillah pé mo wà ní ilé ẹ̀kọ́ bídáṣímọ́ ń tọ́jú ètò lera ẹ̀ sẹ́mọ̀ pé tí aláàrẹ̀ bá sick tẹ bá ti sọ fún at least 50% nínú wàhálà rẹ̀ fúkọ́ lọ́nà in tó yára pàálà rẹ̀ jù láyé tó sì burú jù ní kẹsọ fún pé àárẹ̀ ìdí sí ọyọ kò gbóògùn in fact ẹ ti pa gbóòtó kú gan ẹ ti kọ́ pa náà

tó yẹ sí pé tí irú àwọn kéṣìsì báyìí bá wá sọ́dọ̀ mi èmi máa ń rí fa àwọn sọ́dọ̀ èèyàn yìí alhamdulillah lọ́ndẹ̀ máa ń lò wọ́n ní sáàbì dáadáa ẹ̀jẹ̀ kéṣe pé mò ń polówó ọjà ebi mò ń kàn júwe dáadáa fún yín ni fún ẹ̀ tó bá nírú problem yìí sàgbẹ́ lómi lè nírú problem yìí tí ò dẹ̀ solution mo ti mo deliver lecture kan ní ọjọ́ kan lórí ọ̀rọ̀ àwọn ìwòsàn tí ó jẹ́ halal so àwọn èèyàn tó bá ti lecture yẹn àwọn èèyàn sáà máa ń pè mí gẹ́gẹ́ ah, àìdákùn agbọ́n kan báwọn gbọ́n nítorí kẹ wọ́n bà pè mí fún rú ilé báyìí ẹjẹjẹ ti fún yí ní kílìm òun ni pé brọ́dà wa kan dáadáa ń bẹ́mí báyìí Afa Bashir Abu Fatima ọmọ ìyá wa dáadáa ni wọ́n sínú àwọn àfá súnnà nílùú ọ̀fà yìí ni tó yẹ sí pé alhamdulillah a mọ̀ wọn dáadáa ọlọ́run bá mọ̀ wọn jù wá lọ ọlọ́run sì máa kọ̀kọ́ wọn ṣùgbọ́n àárín aka pé rígbàgbà wọn ṣe rí náà nílé kọ̀kọ́ wọn náà afẹ́ kí ọlọ́run tẹ̀ so wọ́n wà náà wọn tí mo mọ́ ń prescribe fáwọn èèyàn pé kan lọ sọ́dọ̀ wọn alhamdulillah wọ́n mọ̀ ń parẹ̀ ọlọ́run sì mọ́ fún wọn ṣe so yíba rí sí so irú ẹni tó bá nírò àwọn problem yẹn ó lè consult wọn inshallah mọ̀ pé yóò rí solution pẹ̀lú gbọ́lọ́wọ́n bá tí ò bá rí lọ́dọ̀ wọn bá rí lọ́dọ̀ ẹlòmí náà lẹ́yìn eléyìí báyìí nítorí àsìkò wa a tún mú wá nínú àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nìkáàhì ó ní pé lẹ́yìn tá ti ma àwọn nǹkan yìí pé kíná ń lo nìká kíná ń lo fún gan nípìnlẹ̀ nínú èdè Lárúbáwá lẹ́yìn ẹ̀ká ma kí ni tàrífù definition ẹ̀sìn lórí eléyìí báyìí eléyìí tó dájú tàbí tó súnmọ́ kó fẹ́ dájú وحل استمتاع المرأة للرجل الصالح òun náà ni aqd títa kókó igi ìdánpẹ̀ ní aqd náà ni kíyàn ta kókó igi ìgbéyàwó wada'ahu ash-shari'u al-hakim eléyìí tí Ọlọ́run ọba ọba ṣòfin ọba ọ̀jọ̀gbọ́n tó gbé kalẹ̀ ara rẹ̀ lọ́dọ̀ obìnrin wàhálù ìsìmtà ìlmọ́ àbíọ̀rọ̀jù tí ó dẹ̀ sí lẹ́tọ̀ tí ó dẹ̀ fún obìnrin láti gbádùn ara rẹ̀ lọ́dọ̀ ọkùnrin now èyí na ń pè ní annika nínú sharia now àwọn ìkẹ́kẹ́ wá jẹ jáde nínú ọ̀rọ̀ nìká yìí akdùn òun náà nìká takókò igi ọlọ́wà kó nìká ọlọ́run ọba nítorí pé ọlọ́run se ṣe zìnà léwọ̀ ọlọ́run ọba ò dẹ̀ fẹ́ kí àwọn èèyàn ṣe zìnà rárá ọlọ́run ọba wá ṣe nìká ní rọrùn púpọ̀ nìká rọrùn gẹ àmọ́ àwùjọ wa ìwá mú nìká nira ọwà ṣe zìnà ní rọrùn ìbá tó burú gẹ àwọn èèyàn ròyìn pé kíyà tó ṣe nìká ká tó ṣe ákìdù láti dá ọkùnrin àti obìnrin pọ̀ nílànà ṣẹ̀ríà wọ́n rò pín tó nira ni in fact kò nira within 5-10 minutes yẹ́ lè ṣe àkìdù tọ́kùnrin àti obìnrin sì lẹ́tọ̀ síra wọn in fact ó simple gan bẹ́ẹ̀ni ìkátà kan ní òun náà ni wípé kárí al-aqidan kárí ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ra wọn eléyìí náà ń pè ní àwọn àfáàmì fi sínú ṣùrútù nìká àwọn àfáàmì fi sínú arkanun nìká àwọn irigun nìká àbí àwọn májẹ̀mú tó wà fún nìká náà tàbátí ráwọn méjèèjì kárí alwali kárí ẹni tí ó so wọn papọ̀ o náà ni bàbá ìyàwó ṣe rí níbi aṣọ igi bàbá ọkọ wà relevant bet a sọ wípé èèwọ̀ ní kánwà bẹ́ àti ní relevant ní pé kò sí sẹ́kẹ̀kẹ́ tí bàbá ìyàwó fẹ́ ṣe bàbá ọkọ igi ìbáṣe yẹn lè lọ so igi tí ò ní bàbá rẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́kùnrin ni mo ń sọ bẹ́ẹ̀ni and kò kò ń ṣe kò ń gbogbo nǹkan ti di nínú Islam lè ní sọ́wọ́ sàgbé mọ́ ń sọ́rọ̀ so gbogbo nǹkan ló ní kálíkálí lè ní so <laughs> now àti rí bàbá ìyàwó sọ ìgbà ní rẹ̀ bàbá ìyàwó lè mọ́ sí bọ́yá pẹ̀lú pé bàbá ìyàwó wà níbi tó jìnà ni àbí bàbá ìyàwó sí láyé mọ́ bàbá ìyàwó lè fa ẹnìkan kalẹ̀ wípé kó sojú sí alwaki kí ni mo alwaki sẹ́rí alwaki nìyẹn tí bàbá ìyàwó bá sọ fún pé ojúṣe èmi tó ní bàbá ìyàwó lórí ojúṣe yẹn ẹni tó bá fi lè gbójúṣe yẹn lé lọ́wọ́ ẹni ẹ̀nà lè ṣe ojúṣe yẹn tí ṣẹ́rí àṣìgbà wọlé pé alwaki ìbá so ó lè má jẹ fámílì wọn ó lè jẹ́ bí á mo láìkì mọ́ mọ́sálásí wa púpọ̀ ẹ̀kọ́ sí ń bẹ lára wọn mo sì fẹ́ pọ́n wọn lé kódà bàbá sì lè wà lórí ìjòkó a ní àbàbá ẹ̀yin lẹ́sùn mm, ẹ̀yin náà lè so tó bá ti ní mo fẹ́ kí n bá yìí ṣe now alwakílù ni tí ò bá wá sírù bàbá bàbá ò sí láyé mọ́ kò kan wàkílù ó kan àwọn tí wọ́n wà nípò bàbá bọ́yá búrú bàbá bọ́yá ẹ̀gbọ́n ọmọbìnrin àbá búrú ọmọbìnrin tó fẹ́ lọ́kọ yẹn tó bá ti gbọ́n tó bá ṣe gẹ́ ni o condition ni pé yóò ti gbọ́n yóò lè wo ọkùnrin tó ń fẹ́ fi àǹtí rẹ̀ fún ṣé kìí ṣe ọkùnrin rárára tí ọlọ́mọ fi àjàǹtí tó bá dédé so ọkùnrin tó bá gbọ́n sàn pé èyàn bá ṣó ń gbà ní òṣùwọ̀n sí èyàn gbọ́n o <laughs> ọlọ́ọ̀kọ́ máa fi méjèèjì ọlọ́ọ̀kọ́ fi dùn wá bàbá máa ṣe ọlọ́njẹ́ agbọ́n bàbá sì gbà ọlọ́njẹ́ a máa ṣíwọ̀ ìkẹ́ ọlọ́run ní méjèèjì now irú ọmọ ẹ̀ lè fọmọ lọ́kọ lè fòbìnrin lọ́kọ àmá ìyá ìyàwó àwọn náà wà relevant níbi aṣọ igi so to speak wọ́n wà relevant níbi káṣọ igi mo wà apologetic láti sọ̀rọ̀ ẹ̀ but Islam ló ní kí n sọ kò torí pé ìyá ìyàwó la mahalla laha minan nikah wọn láàyè níbi nikah a ní ká má sí ń bẹ̀ o a ò dẹ̀ sọ pé gbà tí wọ́n bá ti wá gbọ́rú lẹ́kẹ̀ẹ́ tọ́bá ní mọ́mí ẹ lẹ́nu ń no no no no kò sẹ́ni tó sọ fún wa pé ká disrespect àwọn parent wa in tó dẹ̀ dáa ni ṣùgbọ́n ìkàtà ń sọ ni wípé kíyà náà máa wá pé ah o sì ní lọ́kọ àádọ́ fún na ẹ̀yin náà ti ń kọjá ìyàrá yìí sọba ní sọ báyàn fún ẹ̀yin kọ́ lẹ́sọ bẹ́ẹ̀ fún wọn ṣẹ̀rí àrímọ́ sọ pé <laughs> ọ̀rọ̀ wà sensitive gan kò sẹ́ni ẹ̀kọ́kọ́ fọkàbalẹ̀ wípé kò si mùsùlùmí kan abi afa súnnà kan kọ ti rá kọ kí bàbá tó ní ẹmọ́ kúnlẹ̀ fóbin yíò kọ́yín sóbin yíò dáadáa ní ẹ ń kọ́yín sóbin yíò torí gbogbo nǹkan ló ti àṣìgbọ́ ti pọ̀ gẹ́ǹsì ń gẹn pàtọ́ wà ní ẹ̀ẹ́ bàbá tó ní kí mọ́kúnlẹ̀ báwọn ní ẹ àṣẹ ń kọ́ wọ́n ti ní kí n gbàbàtà mi irú yẹ mọ́gbàbàtà rẹ̀ o dèjì ara rẹ̀ mọ́nà ní jòkóró àfá yẹn ni dé mọ́lẹ̀ torí bá ń sì tó bá ní nǹkan tó lè fi glúẹ̀ glúẹ̀ kọ mọ́ lọ torí yẹn pẹ̀ sí dáadáa now lẹ́yìn tàbára àwọn eléyìí a rí àwọn mawani ó láwọn nǹkankan tí ó lè sọ di èwọ̀ tó lè kọ́ díwa ká má sọ ọkùnrin àti obìnrin papọ̀ inú ẹ̀ ní kíni bíbí kárí kí wọ́n jọ bí wọn papọ̀ ni ẹ̀jẹ̀ pa wọ́n pọ̀ bíbí tó wá póríṣìíríṣìí o wọ́n lè jọ bí wọn ẹ̀jẹ̀ lè pa wọ́n pọ̀ ṣùgbọ́n tí kò ní sọ déwọ̀ fún bí àpẹẹrẹsìn ọmọ bọ̀dáyàn a mọ̀dárì ok ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ṣe ẹmọ bí Fátímà àti Àìlì ṣe jẹ́ síra wọn ok nǹkan tó fà nìyẹn ṣe rí Àìlì àti Fátímà Àìlì ó jẹ́ ọmọ ọ́nkú ànábì Fátímà jẹ́ ọmọ ànábì so Àìlì tó jẹ́ ọmọ ọ́nkú ànábì fẹ́

tàbá ti wà láwùjọ àwọn student báyìí olè mọ́mọ̀ àwùjọ àwọn student mọ́ ń yàtọ̀ ní sáà ẹ̀dàkọjá farabalẹ̀ àsìkò wá kéré gan àgbíndẹ̀fẹ́ rush láti mọ́ sọ àwọn ẹ̀kọ́ tó sọ now ṣẹ́rí àǹfààní tó wà ń bẹ̀ ní wípé alákọ̀ọ́kọ́ okùn mọ̀lẹ́bí yóò yí gan ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí wọ́n bá ṣẹra wọn tó bá fẹ́ gbára wọn ní síta àwọn fámílì ó lè pè wọ́n pé sórí ẹ pé ọmọ mọ̀dá mi màlè abu aburu emani so sheri awon nkan ye advantage to wa nbe po gan advantage to wa nbe o po gan to ti now ejo n tori olorun ba awon aruwe n po

a mú ọyàn kan ẹ̀kan àbí ẹ̀mejì lọ́dọ̀ ìyá kan náà sọ pé èèwọ̀ ní ká má fẹ́ra wa ṣùgbọ́n tó bá ti lé ń pé ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn wọn lè fẹ́ra wọn mọ́ àwọn méjì di ọmọ ìyá nìyẹn nínú àrọ̀bọ́à níbi ọyàn now bákan náà ni wípé ká má rí àwọn tí ò lè jẹ́ kí ọkùnrin kó ah mọ̀dárí òun ni kọjẹ́ sí pé ọkùnrin yẹn kó

late ká tó fẹ́yàwó alákọ̀ọ́kọ́ aburú kan tó jẹ́ sí pé ó fún káàkiri láàrin ọkùnrin àtobìnrin ni aburú kíyàn late kó tó fẹ́yàwó láàrin ọkùnrin àtobìnrin ti fọ́nká òun náà ní kíni o azina zina lára àwọn ni nǹkan tó ń ni wípé àdámá nature wa tọ́lọ̀bà àlékẹ́lá dámá wa àdámá tọ́lọ̀bà àlékẹ́lá dámá wa òun ni pé tá a bá ti dé àsìkò kan pàtó àwọn nǹkan yóò máa bèèrè lára wa in fact tí nǹkan ẹbá rẹ̀ tí ń bèèrè kíyàn dúpẹ́ fọ́lọ́ba pé ọlọ́run ní kíyàn pé ní dẹ́dà orí ọlọ́run now tí nǹkan ẹbá ti wá ń bèèrè tẹ́yàn ti gbìyànjú àti gbọ́ halal yóò ṣe kíni gbọ́ lọ́nà haram yóò gbọ́ lọ́nà tọ́lọ̀bà àdíkẹ́lá ṣe léwọ̀ so nítorí pé kí nǹkan yẹn kọ́ bá wá máa ṣẹlẹ̀ kí zina bá máa pọ̀ ìsìláàmù encourage kíyàn tètè lọ́kọ kó tètè fẹ́yàwó pàápàá jùlọ tó bá jẹ́ sí pé ẹni títí ẹ pọ̀ débi wípé kò lè mara dúró ṣẹ́rí ọ̀rọ̀ afẹ́yàwó alọ́kọ àwọn kan mẹ́tọ́ pé wájìbù ló jẹ fún in fact tán bá ní agbára àwọn òbí wọn àbí àwùjọ Islam àwọn ìjọba gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ ṣódà responsibility ìfẹ́yàwó wọn torí tàn bá fẹ́ àwọn ó ṣe zina àwọn kan bẹ̀bẹ̀ wájìbù ni yàwó fáwọn yẹn bẹ̀tí mo sàhábù ni ọ̀ràn yẹn ní fáwọn yẹn ayin tá wá fẹ́ ni tíyàn gba ládálé lórí ṣùgbọ́n tíyàn bá ṣe tí ò ní jìyà nígbà tó bá jẹ́ tíyàn bá fẹ́ yàwó àbí tíyàn bá lọ́kọ kò ní ṣe zina ọlọ́wọ́n bá ò fi ṣáwà sàdánwò fún débẹ̀ ọlọ́wọ́n gbogbo nǹkan tó bá ti lè tayọ àlá rẹ̀ yóò tọ́nù sí ọpọ́sìtì tí ṣáwà bá bí lè pọ̀ jù yàn lọ wàláwẹ̀ lè múyàn sórí búlọ́dọ̀ náà àtọkùnrin àtóbìnrin àdáhùn lálá ni babalá now eléyìí báyìí òun làwọn nǹkan yẹn kí wá kí n káyẹ máa ń ṣẹlẹ̀ síyàn nígbàtí èyàn bá ti dépò bùlú ṣẹ́rí ìtí ìsìláàmù àtàṣì afẹ́yàwó tó àtàṣẹ̀ mọ́ ibẹ̀ náà mú dé yìí òun ni kíyàn bàlágọ̀ ìtumọ̀ bàlágọ̀ ó ti di òbá gan ẹ̀bẹ̀ tí òbá dáhùn kẹ àwọn kẹ kíyàn bàlágà ṣùgbọ́n so inú àwọn kàtẹ́ mi ìmọ̀ bàjẹ́ so nítorí ẹ̀tí bá ti pè dáadáa ẹ̀jẹ̀ tó pè bẹ́ ṣe báwọn now tẹ́yẹn bá ti wá dépò bùlúùrù ìgbà yẹn ó ti tọ́ láti fẹ́yàwó ó ti tọ́ láti lọ́kọ títọ́ tí mo sọ yìí ìtumọ̀ rẹ̀ ní wípé ó ti tọ́ láti máa súnmọ́ ọkùnrin àbí láti máa súnmọ́ obìnrin nítorí wípé èèyàn lè tọ́ láti fẹ́yàwó ṣùgbọ́n tí ò ní ti tọ́ láti súnmọ́ ìyàwó lọ́kùnrin àbí lóbìnrin kí ló dé sí àmà pẹ́yàn lè fọmọ kékeré nínú Islam in fact èèyàn lè fọmọ ẹ farabalẹ̀ adáre ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ṣe tàbá tí ń àwọn ìkẹ́kẹ́ tó bá strings ẹ má má jẹ́ ó yà yín lẹ́nu mọ́ because ẹ̀rí ìmọ̀ yà yín lẹ́nu yẹn yóò máa post àwọn ìkẹ́kẹ́ tó rọ̀ tèmi bí ẹni wípé kí ní tẹ́lẹ̀ náà nítorí pé ìyàwó Aisha radiyallahu anha ọmọ ọdún mẹ́fà sẹ́mà bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́fà òun lànẹ́bì fẹ́ now anẹ́bì ilẹ̀ wọlé tọ́ lọmọ ọdún mẹ́sàn kí ló dé nítorí pé ìyàwó Aisha ti di ọmọbìnrin tó ṣe súnmọ́ tó sì lè lóyún tó dẹ̀ ti wà matured lọmọ ọdún mẹ́sàn now mo rò pé ẹ ti rí clearly báyìí wípé ọdún kọ́ ni ẹ̀dàkùn kí mẹ́pẹ̀ ní alimari tó bá tó yẹn náà grammar mi bẹ̀rẹ̀ lè to qualify yẹ yàtọ̀ fún early marriage wọ́n bẹ̀rẹ̀ lè to minor ni and crime ní nínú òfin Nigeria nínú òfin nínú òfin democracy pé crime ní kíyàn marriage to minor crime ní o ẹ̀rẹ̀ tó ń jẹ́ crime láti bá wọn sí ìdìnà tó bá ti <laughs> ọlọ́ọ̀bà kó sànúwà prescribe ọjọ́ ọdún tó prescribe fóbìnrin nínú constitution ní 18 years àbí but ọdún yẹn kọ́ ní Islam prescribe ìgbà tó bá ti lè bàlágọ̀ ní Islam ló prescribe kò bá jọmọ ọdún mẹ́wàá kò bá jọmọ ọdún mẹ́jọ bẹ̀tí rẹ̀ sọ ni pé ní kódà ní environment yìí a máa rí àwọn real cases tẹ́rọbìnrin mi tó ọmọ ọdún mẹ́sàn ti bàlágọ̀ ṣe ń ṣẹlẹ̀ àbí òkè but ó kéré gan ó wà minute àbí ẹ̀kọ́ ni àwọn environment kan bẹ mo sọ pé climatic condition ó máa ń ó máa ń jẹ́ factor fún nǹkan yẹn gbà mí àwọn environment kan bẹ̀ tó yẹ pé ọmọ ọdún mẹ́sàn ó máa ṣe haidọ̀ conveniently kódà kò ní bá wọn lójijì nítorí pé nǹkan yẹn nǹkan tó fi ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tó gbajúmọ̀ ni nítorí wípé àwùjọ tán bára wọn nìyàn nǹkan bá wọ́n sọ wípé Aisha ìyá Ànábì súnmọ́ ọlọ́mọdún mẹ́sàn yíò túnmọ̀ sí pé yìí súnmọ́ ọmọdún mẹ́sàn tí ò tí ìbàlágọ̀ ní ọ̀nà tánà nítorí pé nǹkan tánà fi súnmọ́ ni pé ó ti mature nígbà naam ó ti ráì now eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin now kí wá ní signs of maturity a ń láti ma signs of maturity òun ni wípé láwọn puberty region yẹn kéèyàn máa rí ìrún bẹ̀ tàbá wà níbi tá ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àwọn kankan mẹ́tọ́ pé wọn kì í tijú sọ ò ìyá Salama tí mo bá gbàgbé òun lọ́wọ́ bá nàbí sallallahu alaihi wasallam ó ní inna Allaha la yastahi min al-haqq ọlọ́wọ́ òkín ti dúró dúró hal 'ala al-mar'ati ghaslun ẹ̀rìpé ní ghuslu ẹ̀rìpé ní ghuslu ṣùgbọ́n ghuslu wa as-sahih òun jáláhán ó jálábá tó múnádókò ju ghuslu lọ bẹ̀mẹ́ ìjìnà ló kọrẹ́ṣà ṣé ó jọ́rọ̀ yà lórí obìnrin kó wẹ̀ ìdá iya ṣàdàmà tóbìnrin nǹkan ìtìjú ni tí ẹ lè bèèrè lọ́wọ́ ọkùnrin bẹ̀tí nígbà tó jẹ́ pé ìdájú ẹ̀ ní ti àtàṣì ma ó gbọ́dọ̀ bèèrè ẹ̀ àwọn ọ̀pọ̀ pé gbogbo ìtìjú tí ó bá fi lè múyàn láti má ma ń tọ́yẹ kọ́ mà nínú mà àbí kọ́gbọ́ inú ẹ̀sìn ìtìjú burúkú tí ó dáa ni kò yí bá rí wọn kí ń tìjú rú ẹ̀ tó bá yẹ kó bèèrè nǹkankan bèèrè ẹ̀ àǹtẹ́rí pọ̀ bí àwọn obìnrin àdámọ̀ àwọn obìnrin ni pé àwọn obìnrin àdámọ̀ wọn nìkan tìjú bẹ́ẹ̀ àtàmù obìnrin nínú àwọn ẹwà tó sì bẹ̀lára obìnrin kó ti ẹ má jẹ́ kí ti ju yín ẹ má jẹ́ kó kọ dí nígbàtí ẹ bá ní feeling tí Islam allow yín láti express express feeling yín in fact nínú àwọn nǹkan tí èmi máa ń sọ fún àwọn èèyàn ni pé ṣẹ́rí ó common wípé obìnrin ló máa ń propose sọ́kùnrin sọ́hàwàlálá bẹ̀tí kò ń sí haram ní kó bẹ̀rẹ̀ propose sọ́kùnrin náà tí yẹn bá rí pé ah, mo ní interest nínú particular brother bóyá nítorí àwọn qualities mo rí lára rẹ̀ kí yẹn má ti yú àti sọ fún bẹ́ẹ̀ because ṣẹ̀rí ṣẹ̀rí ara àwọn ẹgbẹ́ tó mọ́ yà ẹ̀lẹ́nu ni pé tẹ́ ń sọ̀rọ̀ nípa àwọn human rights ṣẹ̀rí tẹ́ bá ń sọ̀rọ̀ nípa human rights Islam gẹ́gẹ́ ló ní reasonable human rights human rights tó wà reasonable tó bá ọpọlọ mu islam ló ní lára human rights àwọn obìnrin lára ẹ̀tọ́ àwọn obìnrin òun ni wípé ó lè propose sọ́kùnrin kò sí dẹ̀lìlù kan tó sọ wípé ọkùnrin ni ó máa propose sọ́kùnrin bẹ̀t nítorí pé ọkùnrin máa wà brave àti nítorí pé ọkùnrin wọ́n ní shock absorber tó lágbára gidi gan tó jẹ́ báyìí sí so nítorí ẹ̀ ló fi jẹ́ pé ọkùnrin máa ń forward sírù nǹkan and ọkùnrin ní leadership quality lára ọkùnrin ní quality tẹ́gbẹ́nu quality leadership ní kíyàn wàṣà kíyàn wà brave láti express ara yẹn even at the essence of wípé èyàn yóò bú ọ So ó yíra yìí now mo kàn yà síbẹ̀ ni kí a má ya aláìmọ̀kan nípa àwọn right wa kí Islam legalize now mo ní tẹ́yìn eh, bá tí ọkùnrin àti obìnrin tó bá ti ń rí àwọn sáyẹ̀nsì kan eléyìí báyìí ní poverty region rẹ̀ bóyá ní àbíyá ni àbíláyè pamọ́ tó yé báyìí sí so kọmọ̀ ìpé àpẹẹrẹ fóhun tí ń bà lọ́rọ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun ni tí èèyàn bá ti ń ní nǹkan tí obìnrin máa ń ní táàfin mọ̀ now bó ṣe rí ni bákan náà tí obìnrin bá ti ń ṣe haid tóbìnrin bá ti ń rí ẹ̀jẹ̀ ìbímọ tóbìnrin máa ń rí ní oṣooṣù ara sáyẹ̀nsì kóbìnrin ti bàlágọ̀ ni obìnrin yẹn rèé ọkùnrin lè súnmọ́ ó ti di halal fọ́kùnrin láti súnmọ́ obìnrin bẹ̀bẹ̀ nígbà tó obìnrin lè rí àwọn sáyẹ̀nsì míì obìnrin lè ní in tóbìnrin máa ní tó fi ń yàtọ̀ sọ́kùnrin ní pọ́ṣọ̀ ní physical appearance tí ó sì ní sí ìbàlágọ̀ tó gbé kò tí mọ̀ sí haibọ̀ sọ́ọ̀ṣì wà lálá so obìnrin ní nǹkan yẹn rẹ̀ ó lè mọ́tí pẹ̀lú ti bàlágọ̀ náà bí yẹn ṣe rí ni ẹ̀ ní díẹ̀ lára ọkùnrin òun ni pé ọkùnrin tó hùn ẹ̀ ti ń kẹ̀ ọkùnrin ti bàlágọ̀ ni ẹ̀yìn ló ti máa rí pé ohun ẹ̀ tí àkílódé tó ohun ẹ̀ máa ń kẹ̀ lára sáìsì pọ́bìnrin bàlágọ̀ ni mo ń sọ ilé ìbáyìí nítorí ká lè bá àmọ́ ìgbà tí ọkùnrin lè fẹ́yàwó tó lè súnmọ́bìnrin ni kò ń ṣe nǹkan míì mo fẹ́ jẹ́ kí àwọn yìí pé islam ó fi ìfẹ́ ìyàwó àti ìsúnmọ́bìnrin lọ́nà halal ó fi sí bí ọ̀rọ̀ bulugh tàbádẹ̀ ti dé bí ọ̀rọ̀ bulugh rẹ̀ kíyàn bà lázọ̀ rẹ̀ a gbọ́dọ̀ sàlàyé kí na ń pè ní bulugh àbí ẹ̀kọ́ ni so ká mọ́ bà wá fi wá sínú ambiguities now bákan náà sí ọkùnrin obìnrin ara rí pé wọ́n ní mo wà lọ́nà now ká close chapter níbi yẹn now ọkùnrin tó bá ti wá lè nírú àwọn nǹkan yìí àbóbìnrin tó bá ti lè nírú nǹkan yìí O ti di pé ó lè fẹ́yàwó nìyàn ọkùnrin wá tún kú àwọn kankan kí ni gádá àwọn ọkùnrin kù òun ni pé kọkùnrin ní agbára láti bọ́yàwó àbí láti sọ̀sọ̀dá fífóbìnrin Ànábì sallallahu alaihi wasallam sọ pé ya ma'shara ash-shabab anábi ni mo pé ẹ̀yin ọ̀dọ́ manista tó àmínkumul bá àtàfàlì àtàzọ́wàjì ẹni tó bá ti ní báà nínú yín kí náà pè ní báà báà àwọn àfáà gbìyànjú lórí túmọ̀ rẹ̀ gan àwọn olùmọ́bẹ̀ta ní báà ní pé kó lè súnmọ́ obìnrin lára báà náà bákan náà kó lè bọ́ obìnrin kó dẹ̀ lè san sọ̀dá kí obìnrin fàínàwó aghaddu lil basar wà ahsan lil farj Ànábì nítorí pé yóò jẹ́ kí ojú ọkùnrin kó wálẹ̀ ṣẹ́rí gbogbo ojú tó rẹ̀ kankan sókè yẹn nǹkan tó fà ní pé kò tí rí nǹkan tó máa mú ojú yẹn wálẹ̀ tí alákọ̀ọ́kọ́ ọba mójú ẹ̀ wálẹ̀ fẹ́lẹ̀kejì lé yóò ẹ̀dàdàkẹ́ eh, eh, eh, ṣẹ́rí eléyìí báyìí eléyìí báyìí rẹ̀ kò ń ṣe kò ń ṣe ìyàwó mẹ́rin kò ń ṣe ìyàwó mẹ́rin lọkùnrin lè ní mo rò pé mọ̀ bẹ́ẹ̀ kò ń ṣe ìyàwó mẹ́rin lọkùnrin lè ní o ìbá kò sí límìtì fún ìyàwó tọkùnrin lè ní ṣùgbọ́n ma lú àbí mẹ́rin ló lè ní ṣùgbọ́n ẹrú tó lè máa bá lò papọ̀ wọn ní límìtì ṣé bẹ́ẹ̀ èyàn lè níyàwó mẹ́rin kó dẹ̀ ní ẹrú 20 kó dẹ̀ máa lò pàwọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹrú rẹ̀ sahih ẹ̀tí mẹ́wàá múrùn aggressive ẹ̀tí mẹ́wàá múrùn bí mi because mo rí wípé mo rí wípé abẹ́ bí ìgbà wípé ajẹ̀ ti fẹ́ kúrò ní gádùn pé à ń pẹ́kọ̀ọ́ ẹ̀sìn nípa àjífẹ́ kúrò ní garden fit pàǹkọ́ra lẹ́pẹ̀ẹ́sìn nígbà pé àjífẹ́ sọ ní nǹkan mí ẹ jẹ́ ká take caution ẹjẹ́ ọ̀nà dáwà ní sí ẹ jẹ́ ká take caution mú so àwọn gẹ́gẹ́ bẹ̀ tó jẹ́ sí pé ẹ̀kọ́ ẹ̀sìn ni àtíyàn bá dẹ̀ ń sọ rẹ̀ èyẹ́ gbọ́dọ̀ máa sọ ní sọ pé ń kọ́ ẹ̀rẹ̀ lẹ́kọ́ ẹ̀sìn àwọn tó dẹ̀ ń gbọ́ náà ẹ̀rẹ̀ gbọ́dọ̀ máa gbọ́kún tàbá wà ní gathering àwọn tó jẹ́ sí pé wọ́n kà fẹ́ sọ̀rọ̀ ṣàkàṣàkà ṣẹ̀tí ọ̀nà dáa máa sí ọ̀tọ̀ tàbá wà ní gathering tó yẹ ká ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn à ní títorí wípé a fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká má wá sọ tí ẹ̀sìn ní ká sọ pẹ̀lú ẹ̀kọ́ nígbà tàbá fẹ́ gbé kalẹ̀ gẹ́ now because ẹ ma rí àwọn àyà Qur'an tó sọ pé wà má malakat aymanukum wà má malakat aymanukum ara wọn kẹta gbọdọ̀ bóyé ni ẹjọ́ ọ̀nà dáa máa sí

مثنى وثلاثة ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọsọ pé fankihu ma taba lakum minan nisa ọlọ́run ní ẹfẹ́ eléyìí tó bá wù yí nínú àwọn obìnrin àwọn olùmọ́jẹ́ pé kí lórí tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ láfi lo mọ́ tí ò lo mọ́ tó ìjẹ́ pé èèyàn lóbìnrin àwọn olùmọ̀ sọ pé alákọ̀ọ́kọ́ ni tanawubul huruf ara fi ma ń gba sí ara wọn ṣe ń gbà mí ibi tó ma ń lo máa sí wọ́n lè lo máa síbẹ̀ ibi tó ma ń lo máa sí wọ́n lè lo máa síbẹ̀ gbà mí ó pọ̀ náà kọ̀rọ̀ àpítẹ́sí lo máa fún tán lo máa fún now ẹlẹ́ẹ̀kejì wọ́n nítorí wípé qualities lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ ká fẹ́ lára àwọn obìnrin nítorí lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi lo máa kò tí yé bá yìí eléyìí tó bá wù yín náà obìnrin ẹ fẹ́ wọn wà fúláàtà ẹlẹ́fẹ́ mẹ́ta wà rúbà ẹdẹ̀lẹ́fẹ́ mẹ́rin wà in khiftum alla ta'dilu tẹ́ ẹ bá wá ń bẹ̀rù pé ẹ ò ní lè ṣe déédé láàrin àwọn obìnrin méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ẹ̀rin kí ṣe déédé tẹ́yìn gbọ́ yẹn in most cases torí rú tẹ́yìn gbọ́ yẹn in most cases èyàn lè má ṣe ọlọ́nàdẹ̀ ti sọ wípé lan tastati'u an ta'dilu bayna ẹ le lè ṣe dédé láàrin àwọn obìnrin kódà gbìyànjú ibi ìfẹ́ ni èyàn lè ṣe dédé ìfẹ́ pé bí mo ṣe fẹ́ lágbájá náà ni mo ṣe gbọdọ̀ fẹ́ràn tàbẹ̀dùn nínú iṣẹ́ mi ni ó ń increase ó ń decrease ó dẹ̀ láwọn nǹkan tó máa enhance increment yẹ àti dédé kú rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni now àwọn máa malakat àìmánukù àbíkẹ́ fẹ́ àwọn ẹrú kò yí báyìí tí ìbá gbàgbé ayà yẹn bó ṣe parí náà ni ọ̀rọ̀ wà ní báyìí àwọn olùmọ́jẹ́ kó yọ wípé inú nǹkan tí ma ń pàwọn èèyàn lára yà tí ò ti fẹ́ fẹ́yàwó alákọ̀ọ́kọ́ and most of you in tẹ́ ń páyà náà ni àti ẹni tó ti fẹ́ àkọ́kọ́ sí ìfẹ́fẹ́ lẹ́kẹjì àtẹ́lẹ̀ kẹta ni pé wọ́n ń páyà òsì ọlọ́wọ́n bá alìkà rẹ̀ sọ pé dhalika adina alla ta'ulu sẹ́rí al'ila tó wà ń bẹ̀yẹn

kama ọ̀sọ̀ pé èyàn lè bọ́ èyàn ọlọ́fẹ́ yàwó ẹlẹ́kejì bẹ́ tó bímọ ò obímọ alákọ̀ọ́kọ́ ó tún bí ẹlẹ́kejì ó tún bí ẹlẹ́kẹta ó tún bí ẹlẹ́kẹrin ó sì ń bí lọ bẹ́ẹ̀ tí sílé bitọ́lọ̀ bá díkẹ́ bágbà ẹláyè kó bí dé ni ẹ má bọ̀pẹ́ sọmọ bíbí tọ́lá mẹ́rin sọlọ́sọ ẹ fàínì mọ̀káàfírùn bí kùnmù al'umama yawm al-qiyama anábi ni ẹfẹ́yàwó alwadud eléyìí tẹ́ nífẹ̀ẹ́ sí alwalud tó lè bímọ dáadáa ẹ̀mẹ́ mẹ́gbẹ̀ ní alwalud ní ẹni tó mọ̀bálàgọ́ ni tó lè bímọ tọ́pọ̀ anábi ó fi yín mo mọ̀ pé school of health tech mọ́ wà àwọn ma discourage yìí kẹ mẹ́bí máa bí ṣe bẹ́ẹ̀ náà ni ẹ má dáhùn o islamically ẹ má dáhùn o ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àbí ìrọ́ wáráwátá gbáà ni ìrọ́ yẹnyẹn ni kí ní jọ ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sọ kíríkà fún yín law tawakkaltum ala Allahi haqqa tawakkulihi law annakum tatawakkaluna ala allahi bí hadith yẹn ti wá gẹ́gẹ́ nìyẹn mo kọ́ fẹ́ gbé wá ní bẹ̀tẹ̀jẹ́ ń kó ti hadith yẹn law annakum tatawakkaluna ala allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayr tó bá jẹ́ sí pé ẹ̀ ń gbára lé Ọlọ́run Ọba níbo ti tọ́kẹ̀ gbára lé Ọlọ́run Ọba ni Ọlọ́run butunan yóò padà lẹ́ni tí kùnrẹ̀ ti kún ni kí ẹ̀nà ẹ̀kọ́yà òkè ń gbóúnjẹ pamọ́ṣá tẹ́jẹ bá tí ń bọ̀ bá ìkò ní gbóúnjẹ nǹkan dání tó bá dẹ̀ ó dẹ̀ máa tún yóò lọ́jọ́ kejì ẹ̀yìn náà gbára lọ́lọ́wọ́ bá ọmọ bẹ̀rẹ̀ òkín sòsì bẹ̀rẹ̀ irọ́ ni wọ́n ń pa kò ibá yìí sí ṣe rí àwọn ọmọ tẹ́yìn ثم يكون علاقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم ينفع إليه ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بكتب أربع wọ́n pa láti ẹ̀kọ́kọ̀ nǹkan mẹ́rin nínú àwọn nǹkan tí wọ́n kọ ní rízikú yẹn tí yọ jẹ ilé ayé tẹ́rọ ma ti ń bọ̀ yẹn o ń gbé rízikú ẹ̀bọ̀ oníṣẹ́ kalibá ń sọ wípé àwọn lárúbá ma sọ wípé àbọ́ìfù yá ti di rízikú ìyàwó ẹlẹ́ẹ̀kejì náà ń bá rìsìkìtì ẹ̀ náà bọ̀ ní rìsìkìtì ẹ̀ náà ń bẹ pẹ̀lú ẹ má bẹ̀rù ẹfẹ́lẹ̀kejì ẹfẹ́lẹ̀kẹta ẹfẹ́lẹ̀kẹrin kò yí bá yìí sí so ẹ̀yin sisters náà ẹ dákun ẹ jẹ́ kí ọ̀nà tí àwọn ọkọ yóò ìfẹ́lẹ̀kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ẹ jẹ́ kó rọrùn ẹjọ́ ń tẹ́lẹ̀ náà bá eléyìí báyìí ni

àwọn fídíò táwọn èèyàn wò rẹ̀ bàtà wàhálà fàlíwèrè pé ilé olórogún orísà àwọn nǹkan yẹn wọ́n ti bà tààjújù kíyàn fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin wọ́n ti bàjẹ́ fún wa dẹ̀nà wọ́n náà dẹ̀ rí àwọn kẹ̀kẹ́ ṣe ráwọn tàà rí yẹn tí ò ṣe tí ọ̀rọ̀ gbọ́n lè wọ́n yẹn àwọn yẹn ni wọ́n ní fọ́ọ̀tí kéèsòfin ọlọ́wọ́ bá torí táwọn yẹn bá tán bá ṣe bó sì yẹ kán ṣe nǹkan yóò ní rí bẹ́ẹ̀ ẹ̀rí pé gbogbo peaceful àwọn ni ò mú lé yẹn ni ò mú lálàáfíà tó yẹ so ẹ̀yin náà ẹ̀sàgbéjẹmọ́wọ́ torí Ọlọ́run bá ẹ máa encourage àwọn ọkọ yín yí pé ká ṣe kíni kán fẹ́yàwó ẹlẹ́kejì fẹ́yàwó ẹlẹ́kẹta kò sí nǹkan tó fà á ju wípé eléyìí báyìí rẹ̀ lára lànà Islam ni mo sọ kí close chapter yẹn yóò fẹ́ràn kí sábà fẹ́ gbọ́ yẹn now ní ọwọ́ parí òun ni wípé Assalamu alaikum warahmatullahi wabarakatuh ìmọ̀ àpàlù nígbàtíwà ìsànlọ̀ òmú sáyẹ̀kì ẹ̀kọ́ wà lára ẹ̀ máa pariwo nígbà tí wọ́n bá ń ṣe wáàsí ó fi hàn pé ẹ̀kọ́ òtó lára èèyàn yìí ṣe dákun ìwé ká máa bẹ̀rẹ̀ àwọn ojú ká máa pariwo tó rí ìwé ká bá máa kọ́ láti máa fi pariwo. mo fẹ́ mọ̀ bí a ṣe àkọ́kọ́ tí òṣìṣẹ́ ló wà nínú. bẹ́ẹ̀ ni. kí ni ìròyìn alẹ́ kí wọ́n gbé lọ ní pàwọ́. na alhamdulillah ṣari ilé tí mo ń bá lọ nínú ọ̀rọ̀ so náà ni pé lẹ́yìn tá ti gbìyànjú àti ṣàlàyé àwọn areas ni so ẹ kí a bọ́ sáwọn àlàyé mi tí ó tún pàtàkì tó ṣe kókó náà àwọn àlàyé tó pàtàkì tó tún ṣe kókó òun ni wípé lẹ́yìn tá ti mọ̀ pé nǹkan tí Islam àtàṣì marriage ma òun náà ni kí èèyàn dépò bùlúù in fact àrínà àwọn sọ̀hábà tó yẹ sí pé age difference tó wà láàrin wọn àti firstborn rẹ̀ 11 years péré ni bẹ́ẹ̀ age difference tó wà láàrin wọn àti firstborn rẹ̀ eléyìí ṣó pé àwọn sọ̀hábà yìí wọ́n tètè mari nígbà tó yẹ kan mari jò náà o ìkọ́lọ̀ àwọn òbí náà mọ́ pàtàkì lórí àwọn nǹkan yẹ̀ o ọ̀nà sáàbà ń sìn so eléyìí báyìí lára àwọn nǹkan tán láti mọ̀ nìyẹn now lẹ́yìn tá bá ti mọ̀ yẹn mo sọ wípé yóò jẹ́ kí yóò reduce zina to the barest minimum alákọ̀ọ́kọ́ àwọn kankan mẹ́tọ́ wípé kò ẹ̀ẹ̀lì eradicate torí pé ọlọ́run ló dáwọn nǹkan yẹn ọlọ́run sì fẹ́ kó máa bẹ ni yóò máa bẹ kí àkásọ wípé òun fẹ́ eradicate poverty ẹ sọ fún pé nínú ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ burúkú ni ó lè eradicate poverty torí pé ẹ̀dá ọlọ́run bá ní poverty ọlọ́run bá lè gádẹ̀ máa ń jẹ́ sáwọn èèyàn àbí ẹ̀kọ́ ni so kẹ́yàn ká lóun fẹ́ eradicate poverty ìrọ́ pátápátá nípa ṣùgbọ́n èèyàn ká lè reduce the poverty poverty to the barest minimum and Islam náà ó gbé measure kalẹ̀ láti reduce poverty láàrẹ̀ ní yíyọ zakawa isi sọ́dákọ̀ àbí ẹ̀kọ́ ni so ara wọn measures láti reduce poverty now mọ́kàn yà síbẹ̀ yẹn now yóò reduce zina zina to the barest minimum ẹlẹ́ẹ̀kejì o ni wọ́n tó kíníkà ní al'unusa al'unusa àti al'uzuba nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ̀tẹ́jẹ́ kí n kó méjèèjì al'unusa ni kíyàn pẹ́ kíyàn tó mari ṣẹ́rí ìpẹ́ kíyàn tó mari ó máa ń discourage yàn kíyàn mari ó máa ń discourage yàn níbi marriage torí pé ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá wípé bẹ́yàn bá ṣe ń dàgbà sí kó tó mari bẹ́ẹ̀ ni ó sì máa wà discourage àti ni phobia marriage sí ṣẹ́pẹ́ kò sí nǹkan tí èkín tí create phobia fún yàn gbàmì so yóò máa ní phobia láti so al'unusa nǹkan tí ò dáa now ọwákú al'uzuba al'uzuba òun náà ni kíyàn má ti ẹ̀fẹ́ fẹ́yàwó kíyàn má fẹ́yàwó kíyàn jẹ́ àpán lára àwọn nǹkan tí late marriage tó mọ́ ń kọ́ sí lára àwọn nǹkan tí late marriage tó mọ́ ń kọ́ sí ni bákan náà rẹ̀ late marriage lára àwọn nǹkan tó mọ́ ń kọ́ sí ni pé ó mọ́ ń ba àwùjọ jẹ́ yóò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa wùwà tí kò bá ẹ̀kọ́ ọmọ èèyàn mu tí ò bófin ọlọ́ọ̀bá mu and irú nǹkan yìí rẹ̀ ó máa ń lìdì sí kẹ́mì gama lọ ó lè fa ikú ó lè fa àjàkálẹ̀ àrùn anábi sallallahu alaihi wasallam ìgbà tó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan márùn kan tó pé tó bá ti ń tí àwọn nǹkan ẹ bá ti ń prevail lórí ilẹ̀ ẹ máa expect àwọn nǹkan márùn kan nǹkan tó ní pé zina ò ní máa prevail lórí ilẹ̀ kan àyàfi kó jẹ́ pé tọ̀ẹ̀hùn àwọn àjàkálẹ̀ àrùn àwọn epidemics kó ma pọ̀ láwùjọ yìí kò yíba yìí sí nǹkan tó rẹ̀ máa ń fa zina òun náà ní wípé kíyàn má ṣe kíni kíyàn má ní ìbálòpọ̀ lọ́nà tó tọ́ yóò lọ ṣe lọ́nà tí ó tọ́ tó bá yìí tó àfi kíyàn gbọ́ bùkátà yẹn nítorí pé ọ́dà ẹgẹ́ bí òǹgbẹ ni àbí bí omi sẹ́n pé tí òǹgbẹ bá gbẹ ṣáwà ló gbẹ náà ṣáwà dẹ̀ lómi tí òǹgbẹ bá dé àbómi bá dé tí èèyàn bá fún ní nǹkan yẹn lásìkò yẹn kó mú àbí kó jẹun arọ́mà ni àbí kò ní níyàn ẹ̀rùpa arọ́mà níyàn bẹ́ẹ̀ náà ni tó bá tó kíyàn níyàwó tí ò níyàwó àbó tó kọ́ lọ́kọ kó tí ò lọ́kọ in fact ó máa ń lè jẹ́ wípé èèyàn máa ń ní inú rírùn ẹni tí ṣáwà rẹ̀ bá pọ̀ tó yẹ pé inú ma máa ń rún ọkùnrin yẹn inú ma máa ń rún obìnrin yẹn tàwádọ́ spítù nǹkan tó sọ ni pé ẹ̀sọ̀ fún pípọ̀ lọ márì so marriage nìkan ni solution sí ohun tó ń ṣe nítorí ẹ̀rẹ́ nítorí ẹ̀rẹ́ pé àwọn èèyàn tí ń kó bá àwọn èèyàn pọ̀ gan èèyàn kà pé ọ pé núrun ọ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa prescribe fún gbogbo kí ló mà tó fa núrun gan ní tó máa ń fa núrun pọ̀ so wà ní láti kọ́kọ́ clark ẹ̀nà kó mọ̀ kí ló fa núrun yẹn ìgbà yẹn ni wà á yẹ̀yẹ̀ mọ̀ nǹkan tó lè prescribe fún lóògùn ẹ̀tí ọ̀nà sáà máa ń sì so nínú àwọn nǹkan tó máa ń fanú rírun òun ni pé kíyàn tó máa rí kó wọ́n máa rí lọ́kùnrin àbí lóbìnrin inú márùn now ẹ jẹ́ ká wá lọ síbi àwọn ilé tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin púpọ̀ jù nínú àwọn ilé tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin òun ni pé ìwádìí jẹ́ kó yé wa wípé tí obìnrin bá pẹ́ kó tó márì irú àwọn ìṣòro tí wọ́n máa ní òun ni wípé ó lè bí ìsí pé kó bẹ̀rẹ̀ má bí mama bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bẹ̀rẹ̀ bá pẹ́ kó tó má rí obìnrin lè má bí ma rárá alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ni wípé obìnrin lè má bí tó bóye fẹ́ bí bẹ́ẹ̀ni experience lórí ẹ̀ dáadáa mo mẹ̀yàn kan tó yẹ́ sí school ó school lọ́wọ́ kò tètè fẹ́yàwó kò yẹ̀ lọ́kọ̀járí obìnrin ni ó fi wá àbóhù 30 ẹ̀ ó fi wá àbóhù 30 ìgbà tó máa wá lọ́kọ ní ọjọ́ orí tó lọ́kọ yẹn ó wá bímọ méjì péré ẹni tí mo sọ yìí nísìn ẹ jẹ́ kí n wò ó ti wà ní ó ti wà ní 2019 kọ́lá wáyé ok ẹni tí mo sọ yìí ti wà ní ẹjọ́ ó ti wà ní 47 báyìí ẹni mọ̀sán ti wà ní age 47 now ẹni tó wà ní 847. 47 kò fẹ́ ó fẹ́ bí ju ọmọ méjì lọ wàláì sincerely sincerely tí mo mọ̀ dáadáa tí ó tẹ́kẹ́ bóyá mo mọ̀ tí ẹni sọ fún mi from the horse mouth ṣùgbọ́n kò rọmọ bímọ nǹkan tó fà á ó late kò tó marry irú ẹni tí mo ń sọ yìí láyé ẹ̀ kò lè advise ọmọ ẹ̀ láyé kó late tó marry ma because ó mọ nǹkan tí ó mọ nǹkan tí nǹkan yẹn tó kọ́sù òun lára àwọn aburú tó máa ń ṣẹlẹ̀ lára àwọn aburú tó máa ń ṣẹlẹ̀ tí ìwádìí fi hàn òun ni wípé ó máa ń fà á débi wípé àwọn obìnrin yẹn wọ́n máa ń sábà wà expose nǹkan kan tó máa ń tó máa ń ọkọ̀ sáwọn obìnrin ní ìgbàdégbà ní ẹwọ́n sí obìnrin tó lóyún lọ́dún yìí sí ó lóyún fóṣù mẹ́sàn a wà ní oṣù karùn-ún báyà bí bọ́yá títí oṣù kẹta ọdún tí ń bọ̀ àríwẹ̀ kan tí bá o yóò mọ̀ yóò expect fún bímọ tó bá bímọ yóò bẹ̀rẹ̀ sí máa tọ́ ọmọ yóò mọ̀ fọ́mọ lọ́yàn ibi tó bá ti ń fọ́mọ lọ́yàn lọ́wọ́ at least tó bá fẹ́ fọ́mọ lọ́yàn dáadáa yóò fún lọ́yàn ọdún méjì ibi lọ́wọ́ oyún mi tó lè setting ẹ̀tí ọ̀dọ́dá ma ń sìn oyún ẹ bẹ̀rẹ̀ ó tún kárí ẹ̀ for another nine months ó tún bímọ ibi tó tún sì yẹn lọ́wọ́ oyún mi tún sẹ́sìn bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ now ẹ̀dàkùn tó lọ́wọ́ bá ẹ̀rí pé nǹkan yẹ tí tí di ọmọ tó lọ́wọ́ bá ní kó bí ó lè má sinmi ìbá tó bá máa sinmi níbi kí kárí oyún àti nínọ́sọ ọmọ ó depend now irú nǹkan yìí rèé tóbìnrin bá ti wá dàgbà ṣe tendency tẹ́ndẹ́nsì àti máa kárí oyún nítorí age sẹ́wọ́n pé èyàn depreciate ní nǹkan yẹ yóò tí wá máa fún ní wàhálà débi wípé tó bá bẹ́ bímọ ńgbà míì ó lè di problem fún láti bímọ yóò wá di pé wọ́n ṣe cs fún láti bímọ ní lára àwọn aburú tó wà ń bẹ̀ nìyẹn bákan náà ìwádìí jẹ́ kó yọ wípé ọ̀pọ̀lọpọ̀ pé ọmọ máa ń kú mọ́yàn nínú àtọ̀pọ̀lọpọ̀ pé abortion ma ń ṣẹlẹ̀ síyàn ó ma ń wọ́pọ̀ láàrin àwọn tí èjì wọn ti lọ sókè láti age 25 lọ sókè ju àwọn tán wà ní age 15 to 18 lọ age 15 to 19 kò ẹ̀bá ní so irú àwọn nǹkan yẹn lára àwọn aburú tó ma ń ṣẹlẹ̀ níbi kí a má tètè mari lára níbi kí a má tètè mari ni pé èyàn wà exposed láti ní cancer ṣe mọ̀ bẹ́ẹ̀ obìnrin tó bá tètè mari tó ń breastfeed irú obìnrin yìí rèé ó ti jìnnà àyàfi tọ́nà bàrí jáwọ́ fi sàdẹ́wò fún lọ́yàkù sí ibi kó ní kánsà àwọn tí wọ́n jẹ́ onímọ̀ jìnlẹ̀ nípa ètò ìlera ò ní wọ́n sàlàyé gbogbo àwọn ilé báyìí kò yí báyìí sí pé lára tó lè now ṣẹ́rí lára àwọn aburú tó tún lè ṣẹlẹ̀ sí obìnrin nígbà òun ni wípé irú obìnrin yìí tó bá fẹ́ lébọ̀ tó bá jẹ̀jẹ́ kọ́ fẹ́ dá ọmọ bí náà rí lébọ̀ wọn ó mọ́ nira gan ju àwọn ọmọ kéékèèké lọ ó mọ́ nira gan gidi gan ju àwọn ọmọ kéékèèké lọ kódà nígbà míì rẹ̀ ẹ̀rí pẹ́tẹ̀ bá ti dé èjì kan àwọn dókítà ó sọ fún yàn pé wọ́n àgbà ìyàn pé kíyàn stop ọmọ kọlọ̀wà kó sànúwà nínú àwọn nǹkan tó tó máa ń ṣẹlẹ̀ wọ́n pè kíríkà ní ectopic ectopic oyún tí máa ń dúró sẹ́yìn ilé ọmọ ó máa ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin tán ó wọ́pọ̀ láàrin àwọn obìnrin tán late kẹ́ tó máa rí ju àwọn ọmọ kéèkéé lọ ẹ lọ wo àwọn kéèsìsì àwọn obìnrin tó ní ectopic àwọn so lára àwọn aburú tó late kó tó lọ́kọ lélẹ́ báyìí now cancer mo sọ̀rọ̀ nípa cancer lẹ́ẹ̀kan cancer mẹ́ta ó ní àwọn oníwádìí fi yé wa wípé ó lè ṣẹlẹ̀ sí obìnrin nígbàtí tó bá lè soso mari cancer breast ẹlẹ́ẹ̀kejì cancer ilé ọmọ gangan ẹlẹ́ẹ̀kẹta mo ti gbàgbé ẹ̀ ó súnmọ́ kí n padà rántí láìpẹ́ so but mo rántí méjèèjì vividly pé lára àwọn kan tá sọ pé ó lè ṣẹlẹ̀ sóbìnrin nìyẹn nígbà tó bá pẹ́ kó tó mari so eva yìí so díẹ̀ nìyẹn nítorí àsìkò mi lórí àwọn nǹkan tí ó máa ń jẹ́ aburú kóbìnrin late kó tó marry now kí wá láwọn nǹkan tó ń fa late marriage nínú àwọn nǹkan tó ń fa late marriage òun náà ni ghala'ul muhur ghala'ul muhur sẹ́lẹ̀lẹ̀ tí mo sọ yìí kò kí ń sábà ṣẹlẹ̀ sí wa níbi ìfẹ́ tó máa ń ṣẹlẹ̀ ilẹ̀ late ká tó marry ní báyìí late ilẹ̀ lárúbáwá náà kódà tí ilẹ̀ lárúbáwá ti wá ti ẹ̀fẹ́ ó ti fẹ́ràn boomerang báyìí tó pé àwọn olùmọ̀ wọn náà tí wá ń pariwo ń sin gan lórí pé káwọn èèyàn ká máa pẹ́ka tó márì ma kí ló fà á nítorí pé ṣẹ́rí ìgbà míì kódà èèyàn lè jẹ́ ọmọ lárúbáwá kódà tẹ́rì mọ́tò nídìí ẹ̀ tẹ́sìrí tó kọ́lé ṣùgbọ́n kò tí lágbára àti fẹ́yàwó nítorí pé tó bá dábù sí pọ̀ fẹ́ fẹ́yàwó àti mọ́tò rẹ̀ àti ilé rẹ̀ tó bá tàá ó lè mọ́tò sáwó sàdákì bẹ́ẹ̀ni àwọn lárúbáwá ṣòro fẹ́ lọ́mọ gan èyàn ó jẹ gbèsè nínú àwọn tó ń ṣerú ẹ̀ ní Nàìjíríà wọ́n bí àwọn Haúsá ni tẹ́ bá ní 1 million naira lọ́wọ́ ẹlé méjì lè fẹ́ yàwó nílẹ̀ Haúsá nítorí pé 1 million naira yẹn ó lè méjì tó sàdákì ọmọ tẹ́fẹ́fẹ́ yẹn bẹ́ẹ̀ni àṣẹ rílẹ̀ ìbáyìí lára àwọn nǹkan tí Islam ń gbìyànjú àti pèwásákè sí kèése èèwọ̀ ní fún obìnrin kó gba owó tó pọ̀ níbi sọ̀dáàkì ṣùgbọ́n kò dáa tó nítorí pé nǹkan yìí rèé ó máa ń discourage àwọn ọkùnrin láti tètè mari kò dẹ̀ kí mú àwọn ọkùnrin kò kí mú ọrọ̀rùn fún wọn láti mari nítorí ẹ̀ sẹ́rí ẹ jẹ́ kí a gbìyànjú mo sọ wípé náà àwọn nǹkan àwọn òbí lójúṣe ń bẹ then àwa náà ta jẹ́ ọmọ ta fẹ́ lọ́kọ ta fẹ́ fẹ́yàwó náà àwa náà lójúṣe òní àwa ta jóbìnrin tá ma máa pàfẹ́ lọ́kọ ẹ dákun tó lọ́nà bá ẹ jẹ́ kí àwọn sọ̀dá àti wa ẹ kó mọ níwọ̀nba nítorí wípé lásìkò ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn máa ń sọ sọ̀dá àkí tó sallallahu alaihi wasallam obìnrin kan wá ọwá bá ànábì sọ̀rọ̀ bí kánábì fẹ́hùn wọ́n pè wahiba obìnrin tó wá bọ́ra rẹ̀ lánàbì ìdájọ́ kan bẹ tí ó wà special fún ànábì ó ní pé obìnrin lè búnra rẹ̀ lánàbì tánàbí ò sì lọ tọrọ lọ́dọ̀ àwọn mẹ̀lẹ́bí rẹ̀ tí ó sì máa dìyàwó ànábì bẹ́ẹ̀ni khalisatan laka min dunil mu'minin ọlọ́ni inú suratul ahzab ọlọ́la sẹ́lẹ̀ ilẹ́sà fún wọn nìkan kò sáwọn mọ̀mìnì tó kún bẹ́ obìnrin wá sọ fún ànábì kánàbì fẹ́hùn fasa'ada an-nazara ilayha ànábì wá wò látòkè délẹ̀ báyìí ànábì wò láti sàrẹ̀ lọ sókè báyìí summa tahara ra'sa ànábì wá gbórí wálẹ̀

so ó wù mí sàgbà ọ́dá bí nǹkan bá dá sí ọba ti wùyàn kò dá náà lọ́dọ̀ rẹ̀ náà ọkùnrin bá sọ fún ànábì pé wọ́n fẹ́ ànábì ní kí ló ní lọ́wọ́ tó fún gẹ́gẹ́ bí sàdákì olóhun ní kankan o mo fẹ́ sọ kankan bẹ́ẹ̀ ni o ànábì ní walau khataman min hadidin kódà kọjá òka òka kúsanrí <laughs> àtàjọmọ̀ ìbá gidi ó ti mọ̀kàrí mẹ́sàn òka onírin tí ò bálù rárá kéèsòká gold kéèsòká silver òka onírin kódà kọ́ jẹ́ òní àwọn kódà wà láwọ̀ khatama min hadidi òun òní kódà kọ́ jẹ́ òka onírin wọn ni a anábìwá ní òkè kí lọ hánú al-Qur'an olóhun ọ̀há ju súra báyìí lọ arábìnrin kọ ní ẹ̀nà ẹ̀dàkùn torí ọlọ́run bá kí ni anábìbí sọ́dá sílẹ̀ súra al-Qur'an nígbàtí àwọn ìbẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ bí sí kò ní kankan ó lóun ò ní ju aṣọ tó wà lára wọn lọ tó yẹ pé tóun bá ní kóhun fóbìnrin òun ọ̀pọ̀ sí òhò tóun bá sì ní kóhun pín sí méjì kò táwọn méjèèjì pín arẹ́bìnrin sí òka onírin kọ́ ẹ ó bí nǹkan ìṣe kéré tó anẹ́bìn jẹ́ kó yé wa nìyẹn wípé sọ́dá kìí máa ń kéré sa wọ́n ní ó sàfihàn pé ọkùnrin iná ò ní lọ́wọ́ púpọ̀ so ṣẹ́rí materialism ìròrí pé agbọ́dọ̀ ní agbọ́dọ̀ ní nǹkan báyìí náà wà náà àwọn kan tó máa ń deprive àwọn èèyàn ní marriage ṣẹ́rí ẹ jẹ́ ká gbára lọ́lọ́run bá kò dìgbà téèyàn bá tó kọ́lé tó ra mọ́tò garanti ẹ̀ kó lè ní

ṣéjọ́ tó bá wọ sàárè ní ọwà pa so kíyàn máa rò pé kò sẹ́ni tó sàdé nǹkan pé wà wà pa àwọn tàbí jẹ́ sisters náà ẹ má jẹ́ ká máa wo material fẹ́ àwọn èèyàn Ànábì sallallahu alaihi wasallam sọ pé tunkahu al-mar'a li arba'in àwọn èèyàn máa fẹ́ obìnrin nítorí àwọn nǹkan mẹ́rin Ànábì wá ka mẹ́rin nítorí àsìkò mi ni o Ànábì wá ní fazfar bi dhati din anábi ní advice tèmi sí wọ ni pé jèrè dánkpẹ̀ ní zọ́fàrù ní ẹ lọ jèrè pẹ̀lú kọ́ fẹ́ obìnrin tó lẹ́sìn tẹ́rìbà ti yàdák kí ọwọ́ rẹ̀ má bà mú yẹ̀pẹ̀ kọ́ bà kábàámà torí pé tó bá lọ fóbìnrin tó yẹ pé kò lẹ́sìn nǹkan míì lówó nínú àwọn nǹkan qualities mẹ́rẹ̀ẹ̀rin tán máa so àwọn obìnrin nìkan kọ́ ni wọ́n ní kí wọ́n fẹ́ ọkùnrin náà obìnrin náà rí wọ́n fẹ́ kó fẹ́ ọkùnrin tó lẹ́sìn náà torí questions rẹ̀ ẹjẹ́ nǹkan fi ẹyọ kan kí fi parí ẹ̀ nínú àwọn nǹkan tó máa ń kọ dí àwọn èèyàn tàbí ń fẹ́yàwó ni khawful faq ìbẹ̀rù òṣì kẹ́ ma bẹ̀rù òṣì lára àwọn nǹkan tó máa ń fa ní nínú àwọn irinṣẹ́ ṣẹ̀fọ́ nínú àwọn irinṣẹ́ ìṣù ní kí a máa bẹ̀rù sí kò dẹ̀ sí nínú wa mùsùlùmí tó dáa tí islam rẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa kó máa bẹ̀rù sí so ibà ń sì so ọ wá ń bẹ nínú àwọn brothers lónìí tó yẹ pé nǹkan tí ò tí ìfẹ́yàwó ni pé ó ń bẹ̀rù sí ilé tó tó wáyà mi lẹ́nu ni àwọn sisters náà àwọn náà bá tó ń bẹ̀rù sí ilé ìbá wáyà mi lẹ́nu gan ẹ torí Ọlọ́run ọba níwọ̀n tó yẹ́rí wọ́n bọ̀ ẹni kèrè pọ́ bọ̀ ẹ̀yàn so ìwọ̀n tó yẹ́ pé obìnrin rẹ̀ Islam ti gbé responsibility jíjẹ múmú wọn àti ìgbáyégbádùn wọn sọ́run ọkùnrin ẹkà mọ́ bá abẹ́ lọ́wọ́ ọba pé kọ́lọ̀ bá lékẹ́lá kó mọ́ bà sírí wa ní tèmi o mọ́ nǹkan tẹ́yìn bẹ̀rù òsì so èmi o máa àwọn nǹkan yìí rẹ̀ nínú àwọn nǹkan tó ń create phobia fáwọn èèyàn láti marry láti marry so bẹ̀tẹ́ bá padà wá marry pẹ̀lú gbìyànjú àtẹ́lẹ̀ ìtẹ́ ní lọ́wọ́ yẹn náà tẹ́ẹ̀dẹ̀ ní kọ̀nà à sọ wípé torí pé Ànábì ti sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní kápá fa eléyìí bí sọ Ànábì ní kó máa gbààwẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé a encourage ìwọ náà tí wọ́n náà mọ̀ wípé o nígá o nígo o lọ́nà tí yóò bá sọ wípé òwe tí ò dáadù ẹjẹ́ kí n yí wọ́n ni o sákẹ́ní kan lọ́gbẹ́ o sákẹ́ní kan lọ́fà ọwádẹ́bí ọ̀pẹ ọgbẹ́nu ókè ọ̀fẹ́ ní kíní kan ro ni ìtumọ̀ ní pé o wọ́n náà gbìyànjú kankan o ní kankan má ti dábù sí gbìyànjú wọ́n ma bẹ̀rẹ̀ wọn sí gbìyànjú yẹn dédé tí bá ń wọlé yẹn tí wọ́n náà rí pé alhamdulillah ah, àwa náà lè manage nǹkan yìí oúnjẹ èèyàn ká tó èèyàn méjì rébá ń sì èèyàn méjì tó èèyàn mẹ́ta hadith anabi sallallahu ni so kéèyàn fẹ́yàwó ẹ rí pé èèyàn ní kú ìyà yìí sì páyàn honestly speaking aráwọn mi tó ẹkùn wọn ti aráwọn tó ẹkùn ti

ẹ̀pẹ́ paramọ́ forí ẹ paramọ́ fọrùn rọ náà ní pé àmọ́ ṣe sùúrù náà ni sùúrù tó fẹ́ ṣe nígbà tó yẹ kó sí kọ́kọ́ fẹ́yàwó ọ̀pàdà wá ṣe gbẹ̀yìn now nínú ẹ̀ náà ni àìríṣẹ́ lára àwọn nǹkan tó ń fa kíyàn má lè fẹ́yàwó ni àìríṣẹ́ àwọn ọkùnrin àtàìríṣẹ́ àwọn obìnrin náà eléyìí báyìí àwọn tí ó wà mójútó yẹn àwọn ni àwọn àti àwọn tí wọ́n rọ́wọ́ họrí láwùjọ kéèsì ìjọba nìkan

lára àwọn kátà ní láti gbọ́yé ní àwọn sọ̀hábà ni wọ́n dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jọ fún Ànábì tí ó fi ṣe wàlímà bẹ́ẹ̀ ni tí wọ́n náà bá rí brọ́dà tó fẹ́yàwó àbórí sísà tó fẹ́yàwó mọ́rùn-ún gbà náà ti fẹ́yàwó yẹn wọ́n ti wà ókè 100% ìwọ náà níbi tó lè fi ràn wọ́n lọ́wọ́ ó lè sọ pé àbrọ́dà ẹjọ́ ń sọ lọ́wọ́ bá owó lé ní ọdún méjì mo gbé Masha Allah òun encourage àwọn ẹ̀kan fẹ́yàwó nìyẹn ráìzà kò kan tẹ́bí ṣe wàlímà mo gbé kò yẹ bá yín sí so nǹkan báyìí nǹkan báyìí nínú bùkátà yín mo gbé èyàn lè gbé bẹ́ẹ̀ tàbí kí ẹgbẹ́ àríbọ́dà kan pé á kúrọ́dà èyí tí wọ́n ń dàgbà náà kí lẹ́jẹ̀ tí ìfẹ́yàwó ó ní ẹ̀mí tí òríṣẹ́ náà ni kò sówó náà ni ẹ̀ẹ́ sówó ní pọ́blẹ̀mù ẹ má wọ́rí ẹ má bọ̀wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa tàbí á ah, lóṣooṣù ma mọ́ fún yín nǹkan báyìí greediness òjé káwà lè ṣe tẹ̀m pé ń bẹnu wa tó lè ṣe bẹ̀ but bámúbámú ni mo yó èmi mọ̀ pé bí ń pọmẹ nìkọ̀ọ̀kan ó ń dà wá láàmú ká dẹ̀ mọ́ gbàgbé wípé táà bá take care àwọn tó wà less privilege yìí àwọn ló padà máa dàmúwà o tí a rí gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí ìwọ rò pé wọn kàn ọ́ tí wọ́n mójú táwọn ọmọ rẹ̀ yẹn nígbàtí àwọn ọmọ tí ẹ bá succeed tán àwọn ọmọ yẹn ní jẹ́ ọmọ tí ẹ gbádùn so àbí tó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ gbáyé tí ó fi gbádùn kò sírù ọmọ ọlọ́mọ tí ò ní jẹ́ kí ọmọ rẹ̀ gbáyé gbádùn lára àwọn ìdíwọ́ tó máa ń fa kí àwọn èèyàn kan lè tó máa rí so abẹ́lọ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí ọ̀rọ̀ wọn ti tọ́ sí kán fẹ́yàwó lọ́kùnrin àtàwọn tí ọ̀rọ̀ wọn ti tọ́ sí kán lóbìnrin so ṣùgbọ́n tí ìdíwọ́ kan sí kejì nínú ilé tàti mẹ́nubà àtàwọn ilé tí a mẹ́nubà tó ń já wọn dúró kí Ọlọ́run Allah subhanahu wa kí ó bá wọn ọlá àjọ kan sí Ọlọ́run so abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀bá kó bá wa ran ìjọba wa lọ́wọ́ ara wọn ìjọba láwùjọ tó jẹ́ sí pé àwọn ló máa ń take care marriage àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láwùjọ wọ́n á marry fún àwọn ọ̀dọ́ wọ́n á dẹ̀ gbalé fún wọn in fact wọ́n mọ̀ fún wọn ní salary tó bá ti jọ mọ̀ ìlú eléyìí báyìí lára àwọn Libya tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àwọn òfẹ́ gọ́ọ̀mẹ́ntì Libya Gaddafi mọ́ Qaddafi bẹ̀tì Gaddafi Gaddafi ló kọ́ wúlà dáadáa torí bá ṣe máa ń kà nínú ìlú ní ṣùgbọ́n Muammar Qaddafi Muammar Qaddafi ni wọ́n mọ́kí ní Muhammad Gaddafi now nínú àwọn nǹkan tó ṣe fáwọn ọmọ Libya ni so abẹ́lọ́wọ́ bá lọ́sùn subhanahu wa ta'ala kọ́nà kọ́ bá àwọn àjọba tí wọ́n náà lọ́wọ́ àwọn ìjọba míì náà ń ṣe lórílẹ̀-èdè ayé ìjọba Kánò láwọn táìmù kan wọ́n ti ṣe fáwọn ọ̀dọ́ rí wọ́n ti wá mọ́ ṣe fáwọn tó jẹ́ àwọn opó dáadáa àwọn tọ́kọ wọn ti kú àwọn tí wọ́n jẹ́ divorcee tọ́kọ wọn ti kọ́lẹ̀ mo ti gbọ́ àwọn cases like that sọ pé àwọn ló arrange nìka fún àwọn ìyá dáadáa yìí wọ́n arrange àwọn ọkùnrin tí ó fẹ́ wọn wọ́n dẹ̀ take care àwọn bó ṣe máa bọ́ wọn so irú àwọn nǹkan yẹn inú nǹkan tí ó máa encourage àwọn èèyàn láwùjọ ni so àwọn òbí wa náà dẹ̀ rèé tó jẹ́ sí pé nǹkan yìí ń dẹ́rùbà wọn àbí òṣì ń pa wọn láyà àbí ẹ̀kọ́ pé afẹ́kọ́ ma kẹ́kọ̀ọ́ afẹ́kọ́ ma kẹ́kọ̀ọ́ ó wà combinable tí ẹ̀mà bẹ́ẹ̀ in fact tí ọmọ bá yẹ kó márì tó sì wà ń lẹ́ẹ̀kọ́ tí ẹ̀bá jẹ́ kó márì tí ẹ̀mà pé ó lè affect ọmọ yẹn psychologically in fact ó lè má jẹ́ kó ọmọ yẹn wà brilliant tó bó jẹ́ kó bà brilliant àní ìyẹn làwọn iṣẹ́ àwọn tán máa ń jẹ́ guidance and counseling guidance and counselor àwọn guidance and counselors àwọn tí ma ń guide àwọn èèyàn tó ma ń counsel àwọn èèyàn a ma ń ní nígbàtà wà ní secondary school tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan ti dàrú sí wọn ní má tàbárí pọ́ ma ń kankan ṣe kẹ́nìkan wá pé wọ́n á gbìyànjú àti interact pẹ̀lú mọ̀ nǹkan tó ń now irú nǹkan yẹn rèé tọmọ ìbọ́ tẹ́rí ọmọ tó bá sọ fún ipò ẹ̀yìn òbí this time around ọmọ tó bá mú ọkọ wálé tó sọ fún discourage ẹ̀ because tẹ́ ẹ bá discourage ẹ̀ ẹ mọ̀ ẹ̀fẹ́ jẹ́ kọ́ ma yẹwà stable psychologically because ó ti ní bùkátà sí kìíní yẹn ṣe ẹ̀rọ ma tó mú wálé kónú fẹ́fẹ́ yẹn ẹ̀yìn lẹ́kàn fi agídí deprive ẹ̀ pípò mọ́fẹ́ ọpọlọ ẹ̀wà lọ́dọ̀ ọmọ yẹn bọ́yọ́ ọkùnrin bọ́yọ́ bẹ̀rẹ̀ so ọpọlọ tó yẹ kó ma fi ronú kó wà concentrated sọ́nà kan yóò wà diverted to so many places yóò ma fi ronú ọkùnrin yẹn yóò ma fi ronú obìnrin yẹn yóò dẹ̀ ma fi ronú tí yí náà tẹ́ ń gbógun títẹ̀ jẹ́ kó fẹ́ ẹ̀ sí jẹ́ kó fẹ́ kó mú yẹ kúrò kọ́kọ́rọ́ kó lè concentrate sójú kan kí concentration lè wà fún lórí ẹ̀kọ́ tó fẹ́ kọ́ alhamdulillah tí èyàn bá ti wà láyé institution mẹ́yàn bá lóyún kò ṣe nǹkankan mẹ́yàn bá bímọ èyàn gbọ́n wá sáà institution àríwẹ̀kọ́ ni secondary school ní o kéje gbọ́n institution àbí bẹ́ẹ̀ ni wọ́n gbà fẹ́yìn bíbáyìí bẹ̀ tó ń gbà fáwọn èyàn mímbò mi òye so wọ́n gbà fáwọn èyàn mímbò so imáàmù ní ọlọ́run bọ́ bá wa sí ọba wa sí ọrùn náà tó jì ká ma gbà ń bí náà irú ilú ìgbàlọ́ ẹ̀ká ti gbà jù because ẹ̀kọ́ ìlera lẹ̀ ń kọ́ tó ní o máa tó fẹ́ ní lára níbi intervention náà tó ní every other person so àwọn nǹkan yẹn rẹ̀ àwọn òbí ká mọ̀ pé kò

ìmọ̀kàn lọ́lá jura wọn lọ ni kò tí ìbá ní àṣọ́kí bákan náà ni ìmọ̀ but ìmọ̀ ní gbogbo ẹ̀ náà so ká mójú tó mọ̀ ń tòótọ́ ṣùgbọ́n ìmọ̀ tá ń wá ò sọ wípé ká ma wá ṣe zìnà ẹ wò ibi tí àwọn ibi tí zìnà pọ̀ sí jù láyé campuses ni campuses ni in fact campus bẹ́ẹ̀ burú jùlé aṣẹ́wó lọ níbi zìnà ẹ̀sùn ìlàmà ìsìn láwọn tí wọ́n ti bàlágọ̀ tó yẹ pé ara ti ń béèrè fún kí wọ́n máa rí ọkùnrin àbí ká máa róbìnrin wọ́n tún wá ní bẹ́bà tí wọ́n tún gbẹ̀kẹ́ ní gender discrimination òyìnbó burúkú ń bẹ lọ́dọ̀ àwọn wèrè gidiba wàláì kódà lọ́spítù wọ́n sọ àwọn tó jẹ́ senior doctors wọ́n ma sọ fáwọn tó jẹ́ junior doctors pé káwọn gbẹ́sìn pé ní department mi o àbí lọ́dọ̀ mi o ẹnìkankan gender discrimination ẹ̀ magadagbẹ̀ ní gender discrimination kí ọkùnrin sọ wípé òun ò ní tọ́jú obìnrin pé ẹ̀nàgbẹ̀ gender discrimination nìyẹn o oríṣi ń fọ́ mi ké kí obìnrin sọ fún òun ò ní tọ́jú ọkùnrin pé kí ọkùnrin lọ máa gba ìwòsàn lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ ọkùnrin kí gba ti sọ sọ ni pé kí obìnrin very pathetic àwọn bí tẹ́ẹ̀tẹ́ tún wáyé kẹ́ ti rí ọkùnrin rárá ẹ̀sùn ọmọ ọkùnrin bẹ́ẹ̀ bí àwọn gynecologist ṣàǹkẹ́ gynecology in tó ní ṣe pẹ̀lú ààyè pamọ́ obìnrin ìmá àwọn àrùn tí máa ń dààmú àyè kí lọ́kùnrin wá ní gynecology nítorí ọlọ́run wàláì ẹ̀tún wá máa wo inú àdáwò tàwárí ni wípé inú àwọn àdáwò tàwárí ni pé despite pa gynecologist tán àwọn kẹ́kẹ́ tó mẹ́tọ́ pé wọ́n sọ fún pé obìnrin ò lè handú ẹ̀ ọkùnrin ló gbọ́dọ̀ handú ẹ̀ obìnrin tó sì wà competent mẹ́ sẹ́mọ̀ bẹ́ mo sọ pé sẹ́rí pọ́blẹ́mù wa kọ́ ni àìkàwé láwùjọ wa yìí pọ́blẹ́mù wa ni ìròrí burúkú tó fi ń gọ́fànù àwùjọ yìí ẹ sọ doctors aláwọ̀ ọkùnrin tí kò yẹ ká sì ní female hospitals kò yẹ ká sì ní female níbi ta grow dé ìtorí ọlọ́run tí àìpọ̀ tó àwọn female doctors obìnrin ni àbí àìpọ̀ tó àwọn male doctor ọkùnrin àbí a rí ibi kankan nínú àwọn areas yìí tí àróbìnrin bẹ̀ ìbátan wà competent even jọ ọkùnrin lọ tí wọ́n produce wọn náà so káwà máa ṣe produce wọn jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ ibi ilé ìwòsàn tí wọ́n ti lọ máa tọ́jú ọkùnrin náà tẹbàrẹ̀ sọ fáwọn sisters àtàwọn brothers náà pé intẹ́ẹ̀tẹ́ sacrifice ní ẹ jẹ́ káwa náà kó àwọn hospitals jọ táwọn àwọn náà wọ́n wá tí kó lájọ o pé hospital wà ní àníkàlọ sí federal kálọ máa gba sálárì tó ní kìí mi àwa fẹ́ràn ayé jà kìyàmà lọ àwọn obìnrin tó yẹ kán sacrifice fẹ́sì ń bẹ dáadáa tó yẹ pé kódà kò nídìí kí government ṣẹ̀ṣẹ̀ create government hospital government filling hospital àwa ẹbà ní private eh, schools even now láwọn private sectors even banki tó jẹ́ ti ti halari tí wọ́n ń sìn bó jẹ́ jẹ́ sí pé kìí 100% náà now kí ló dáa lè ní hospital náà táwa mùsùlùmí ká ní hospital obìnrin hospital ọkùn ọlọ́pàá kò kí mú yẹn sí náà the problem ni pé ààrẹ jà ti sẹ́fẹ́sìn so kọ́nà ọba kódà ń kó sànà wọn so ẹ jẹ́ kí n dúó sí báyìí kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kí ó bá wa tún àwùjọ ìsìn قلت ما سمعت واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خير آه، tí a máa fẹ́ láti lọ́pọ̀ àti láti rí àwọn. a lè fi ọjọ́ ti lọ àgbà tí bàbá àwọn sáàbù àti wọn bẹ̀rẹ̀ ìgbà ní bàbá wa imam nínú ọgbà yìí wọn wọlé imam àwọn sáàbù ìgbà ìlúwé sọmọ ṣàṣàrò ìjọba tàbílẹ̀dà bákan náà mọ́nàmọ́ sàríyà fúlàdà fún zẹ́yìn àwọn náà fẹ́ wà ní àìkèdèmí ọmọ ṣàṣàrò ṣe dáadáa bákan náà àìkánná àwọn lẹ́kítọ́ àwọn ọ̀sáàbù àwọn náà ustaz wa alimu fikin ah, abu abdullahi ah, àwọn náà jẹ́ wà ní àìkèkè ah, àti ìwà sí ogun náà lọ́wọ́ sàkà náà bára ṣe dára pé ààrẹ àpẹ́jì tó wà bí a ní sọ pé bóyá gbogbo ẹni tó lè kó nínú ogun ìfẹ́sìn eh, àwọn náà sì náà fà á láti ráyè gbogbo ẹni tá a pa kọjá àwọn ó yẹ kí ẹjọ́ wà wà ní gò àti pé ọ̀gá tá à ń pariwo ẹ̀ ọ̀sán nígbà dákẹ́ láwọn ẹ̀kan àtàwọn ṣe ń pè ìṣá ọ̀rọ̀ àálò kí ìṣọ̀lá ti tó àwọn padà wá àwọn ọ̀rọ̀ ló wà bá dáhùn ìdáhùn bí eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìṣá ọ̀rọ̀.